bro ṣé ẹ kàn lè fún mi ní freestyle kí n kàn fi mọ ability yín. Yeah, I do entertainment for living. Yeah. Uh, Mo mọ̀, mo mọ̀, I know. As in, get for me freestyle, okay? Do something, let me see your ability, let me see what you can do. Kasakasa baba kese kese ke baba di ọkọ gbogbo aṣẹ wo ah ah ah ah, ah, ah bọ́dẹ sọ́pà tó fi lyrics, rí jẹpá tá. gègé gègé. musa lọ́rọ̀ ọmọ yìí lókè sí abá ọgbà òsì. bọ́dẹ sọ́pà rẹ̀ dáì ní gò. ó pọn lójú bí ìta parò oh, oh, ó pọn oh, lójú bí ìta parò gègé. Eh, eh, eh, um, ṣé ẹ ti ń freestyle. sure sure bọ́ tẹ́bà láìkìyẹn olórin kan tí mo fọmọ mi kan dó o ti release ẹ mo lè gbà padà. ó yàtọ̀ tún mi ò màmá ọlọ́run sọ̀rọ̀ mi dayọ̀ ihò. iṣẹ́ tó ríran mi ni o ó ti dandan kí n jẹ yé orin o ni wọ́n. di dandan kí n jẹ yé orí orí orí ni wọ́n kọ èmi lírikálì lírikálì lírikálì lírikálì lọ́mọ mm-hmm. èmi lírikálì lírikálì lírikálì lọ́mọ ó pọ̀ létí o. Oh ó pọ̀ létí o kàṣàkàṣà bàbá késekése ẹ sì máa gbọ́ mi nígboro. ìdọ́sí gbàlejò nobody sabi like me kàṣàkàṣà bàbá késekése àwọn tèmi hèlì mi torí wọ́n ti rẹ́sì mi. ló kàn rọ àwa òyìnbó ló ní jésù yorùbá ló ní ṣàngó ọjà lọ́rùn ṣókàyé ṣókàwàdì késekése lẹ́rí tẹ̀ ń pariwo ìwà rí kàṣàkàṣà àti ṣe bàbá késekése kọ ẹ tí ì rí nǹkan kọ. every day lecture plenty assignment carry over wahala who school help. Wusku app. Wusku app. Every day. you bọ́lẹ̀ ń bẹ ẹ má máa láòdù ẹ. you keep quiet. ẹ jẹ́ ká rí sọ máa ìfipá yẹn le gan ni will you keep quiet. iwájú àwọn olóògbé ọwà so pépà yẹn lè ló jẹ kó gbéwèé. àlàyé bọ́lẹ̀ ń bẹ̀ kí ló ń ṣe ẹ ṣe fẹ́ máa dẹ́rù ẹ̀ sport shop àwa ni. ok ti graduate. èmi máa manage wá sí school mà ní kí ló ń ṣe ẹ i'm a musician hip hop artist ayé ni mi ẹ máa tún máa gbóòrin ni nígboro kí ló ń ṣe yín késekése lẹ ṣì rí kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése hip hop artist lè mi kí ló ń ṣe yín. really. sorry sir. <laughs> well that is your own business uh, anyway akèrègbè ẹ ó ti júwèé ibi tí wọ́n máa fi okùn sí lọ́rùn òun. and hold it ó di ọjọ́ alẹ́ kí o ní umbrella ẹ nígbà tó jó òrọ̀ mọ́ tóun dẹ̀ ti wọ̀ kó tó mọ̀ wípé ẹrù lòun gbé dání. sà ó dára mi ò yẹ yín sà mo ní pop artist ni mí a máa ní properties kò yẹ yín ẹ máa tún máa gbọ́ orin mi ń gbòòrò ṣé Davido lè dúró síwájú àbí kí Wizkid dúró síwájú yín kí wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ kí ló kọ ayé kí ló kà wá pẹ̀lú ọjọ́ alẹ́ pẹ̀lú umbrella ẹ ara ayé má máa ràn èmi mọ́ mi láìkí ẹ ò ti ràn mí o kí ló ṣẹlẹ̀ ẹ wo bí àwọn àṣeré wá skul tẹ́lẹ̀ ni kò yẹ yín ìràwọ̀ ńlá ló dúró síwájú ìràwọ̀ tó jù ìràwọ̀ sign out nìyẹn kò yẹ yín kí Wow. Okay. Kọ́lá, o ò lọ sí skul mọ́ àbí kí ló wí? Bẹ́ẹ̀ ni màá mi, mo lọ skul mọ́. Jọ kí ló ṣẹlẹ̀ gbọ́ngbọ́n tó fi lọ sí skul? Skul ń dán mi, màá mi. Ó ń dán lu ẹ̀ báwo? Skul jẹ́ kí n lè pursue music career mi. Ah, Kọ́lá má gòrè, skul wà yìí ọ̀tọ̀ ó dúró ti ẹ̀ ni mísíkà tó fẹ́ ṣe dúró ti ẹ̀ ni wò tí wò bá rò jẹ́ kẹ́mi bẹ́ẹ̀ rò kí n sọ fún ẹ sórí tó bá kàwé pẹ̀lú hip hop tó fẹ́ tún kọ yẹn gbogbo ẹ̀ tó bá wà lódindi kò sílùú tí ò lè gbé ẹ dé á gbé ẹ dé òkè òkun wàá tún jẹ́ èèyàn ńlá lójú àwọn èèyàn ṣùgbọ́n nígbà tó bá kàwé kí ló ń bá ká. ẹ wo irọ́ yun àmì ògbà ọmọ tọ́ọ̀ ní tálẹ̀ ètò lọ ti blow síwájú mi yẹn àwọn ọmọ ékeré àwọn Wizkid bọ́dà boy portable lẹ́lẹ̀ bí báyìí o ti blow sóni irú talent èmi ni ni kára pé bí mo concentrate tí mo ní time fún music ààrẹ àmì ọbí yàrá yà wọn dàbí ìtumọ̀ àti rap tí mo dúró tọ̀ ta ló tó wojú mi ẹ wá fi sílẹ̀ ọ̀rẹ́ fi concentrate kí láyè compose káwá dúró káwé tó yà wọn sọ bí yàrá yà wọn dàbí ẹ who's to help gan who's to help. Kọ́lá má bà yé mi jẹ́ ìwé ṣe kókó èmi tí mò ń ṣubú tí mò ń ṣe gbogbo ẹ̀ torí kò lè kàwé ṣòro kórè mi ò pe ni àyè ìwé ọ̀tọ̀ ó dúró rere tó bá kàwé ni mo sọ fún ẹ pẹ̀lú onítọ́ ló fẹ́ kọ yìí tó bá dé àwọn ibì kan ìwọ gan pàápàá wàá máa yẹrẹ ẹ wò pé ṣé wọ rè amọ́gbà tó bá kàwé tó bá ń sọ fún ẹ tó ń sọ who are you tó ń sọ pé kí ni wọ́n wí tó ń sọ what is your name tó ń sọ pé ẹ̀wọ̀ ẹ fi mílẹ̀ mi ò gbọ́n tẹ́ ẹ sọ irú oníwo ló fẹ́ máa kọ yẹn ẹ wọn máa fi ẹ ṣe yẹ̀yẹ́ ni. bábí kò sẹ́yìn tí mi ò lè bá sọ òyìnbó òyìnbó gan máa fèsì máa bá a sọ yóò òyìnbó olùbẹ̀ sọ sí mi lè dá ló. ó níbi tí ìwé máa dé tó máa fi mọ òyìnbó tó máa sọ kì í ṣe òyìnbó onú ilé lásán. màámi ẹ má stress ara yín Messi gan tó jẹ́ world best ṣó kàwé ni tó fi gba world best. òun gangan ti máa regret rẹ̀ báyìí bóyá ó lẹ́ni lọ́rùn bíi tiẹ̀ kò gbani á ti máa wò wípé ǹbá ti mọ̀ kí n gba a ní késekése lẹ rí tẹ bá rí kàsàkàsà tí ń ṣe bàbá késekése kan ẹ kó ẹ bá mi. ṣé mi ti wá rògò báyìí ṣé mi ti dáràn kí wá ní gbogbo làlàkókò wàhálà mi gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ mi ni wọ́n kàwé tí wọ́n ń ṣoríire èyí tó ń kọrin náà wà ní àwọn ọmọ ọ̀rẹ́ mi tó ń dẹ̀ kàwé kọ́lá kọ́lá then how to make it crazy, right? Uh, when you lie down, just give me like five to six reps, right? So, let's go. Three, four, Tere, the last one. Òṣàlà àyà ẹ̀ kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀ eh, àṣírí. ẹ̀yin tèmi ọlá ti dé o. ọjà ọjà ọjà ọjà ọmọ ọba ajere ajere ẹ ọjà ńlá ọjà ńlá ọjà ńlá ọjà ńlá wetin dey happen na kí ló ṣẹlẹ̀. wa a tẹ̀rí break light rárá mi ni o ṣàwọn pé mo lọ kàwé. o ṣọwọ́n mi kọ́ la ṣe tán sí àwọn ah, ti ṣe tán náà ló fi mi tó wà bẹ́tẹ̀ wá yẹ. ó yẹ. ọmọ mi sọ́la. sọ́la. ẹ̀yà ẹ̀yìn pé fámìlì ni wá mi ò lè máa tọ̀ yìí. Eh. wọ́n ti lé mi school mo ti di drop out bí mo ṣe wà. Ah! Kọ́lá pàdí go to school. Ó ṣe é pàdí kò mọ̀wé. Pàdí padà wá. Ó jọrọ Come on! Come on! àṣírí inspiration ayé ẹni tó bá tajà ó di dandan kó rajà bá tààrà. kọ́lá. ẹ máa mi àgbo afẹ́rẹ́ yìí o yóò tú yóò bá o. igbó nìyí. ó jọ bẹ́ẹ̀ máa mi. òun mú gbó. bẹ́ẹ̀ ni mo ti mú gbó ọlọ́run ẹlẹ́dàá mi mo dẹ̀ ń sí ẹ̀tọ́ ọlọ́run kí lè ṣe mí ẹ́ ó mu igbó. bàbá mi kí ló bá nínú pé ó mu igbó àwọn kan tó máa ń fà wá ní inspiration ni kan tó fún mi ní inspiration tó máa ń gbé mi lọ sí rẹ́mù mi ni àwọn kan táwọn bàbá Aníkúlápó Fẹlákú ti mú lélẹ̀ tó fi ń rorin gidi kan ṣé bẹ́ẹ̀ kí n kọrin gidi ni màmí. igbó ló ń fọ ẹni inspiration tó fi máa mú orí kọ kọ́lá ó ti mú gbó bẹ́ẹ̀ ni màámi ata ara ẹni tó bá tajà ó di dandan kó rajà. ẹ ìsúnrẹ́sẹ̀ ayé àṣírí. mo dáràn ojú tí mo dì kí tó la ojú náà kó dìde lẹ̀ mú igbó owó ẹ̀ lọ sọ́nù ní kíákíá ó gbọ́n tí mo sọ. màámi owó ni mo fi ra kí lọ san owó náà. èmi rò pé òkúta ni kó fi one million rà ni mo sọ fún ẹ dídá lẹ́kọ̀ọ́ lọ sánù. màámi ẹ ti ń pariwo kí ló ń ṣẹlẹ̀. má pariwo má pariwo fún gbogbo aráyé gbọ́ ará àdúgbò àpẹẹlẹ wà lórí ìsìn màá pè wọ́n kọ́ máa bọ̀ tó bá dìde kó sọ igbó ọwọ́ ẹ̀nu lọ igbó ọwọ́ ẹ̀nu ìran mi ò mú gbórí mò ń gbọ́ mi ò fojú mi rí mo rí for the first time ọmọ mi tí mo bí ó yá dìde ilẹ̀ kó àbí ti sọnù ni. Ah, mo ti dárò. ẹ máa gbàbí ọmọ mú mi ẹ máa fọmọ mi pa mí lẹ́kún ẹ máa gbàbí ọmọ mú mi rọpò rọpò. ẹ wá mi ẹ kúlẹ̀ o èmi ń pa mi ní sọ́jọ́ wà ń lè wá wá wá wá wá wá mo dáràn mo gbé níbo ni máa wọ̀ kí ni mo ṣe fẹ́ ṣayé mi báyìí ta ló máa rà mí kalẹ̀ á kọ́lá. ta ló kú dẹ̀ sọ pé ẹ dáràn. léèyàn bá kú gan ṣé kò sàn ju tí mò ń wò lára èyí lọ ni ẹ jọ kí ni gbogbo eléyìí kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó lọ wà sára tó wà sọ́rùn tó kọ gbogbo ayé mi ò. bámi ṣé change of look mi lẹ́jọ́ sọ pé ẹ dáràn. ló mú un ló tún ṣe ń lẹ́yìn sóbìnrin. olóyè ká ẹ fò sókè kẹsàn pé ẹ ṣe oríire pé wọ́n ti di star wọ́n ti di ìràwọ̀ ńlá ẹ mọ̀ káwọn táwọn náà pọ̀ gan ní industry ni oníkálukú gbọ́dọ̀ ní identity títí ẹ̀ oníkálukú change look mi kò yẹ yín àwọn tó wọn yín bá dé tó bá yọjú sí wọn tó dúró tán á ti wọ̀n pé dán burúkú ló wọlé dán yẹn gangan ẹ kàṣàkàṣà bàbá kéṣekéṣe kò yẹ yín ẹ kí ni máa dùn lé wa sọ pé dáràn dáràn kẹ ẹ jẹ kí ló máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá wọn yìí ti di ìràwọ̀ ìràwọ̀ ńlá kò yẹ yín kọ́lá ṣe. ló jẹ́ ṣàwà lé mi pè mí o èmi ti ń pè mí o báàbí. ṣé kì ṣe pé nǹkan míì ti ó ti wọ̀rọ̀ yẹn báyìí. so our guys ti ready láti support music career mm-hmm. torí tí o bá blow ìwúrí gbogbo wa ló máa jẹ. oyè oh, and um, gbogbo pákéjì yẹn náà ti ń pé bọ̀ báyìí nìsín o oh, ti dirun ẹ̀ o ti ya tattoo street credibility ẹ o ti ṣe kiri o ti ń kún. o ti ń sí bàbọ. <laughs> ẹ̀yin máa lẹ́bi permanent tattoo temporary lèmi máa lọ ṣe. ọ̀gá gbàgbé jọ oṣù yẹ àti permanent àti temporary ó join. ó join. kó ló ṣe kókó ni pé o ti ń jọ hip hop díẹ̀ díẹ̀. díẹ̀ tiẹ̀. ẹ nísìnyí tí gbogbo ẹ̀rẹ́ ti set nickname ló kù orúkọ olówó ẹ láti máa jẹ́ lórí stage. ká pàṣúná fún ẹ straight. lẹ́sẹ̀kẹsẹ̀. orúkọ orúkọ orúkọ kò wá tí ìwà ṣe mi máa lè ṣe reason tàbí jẹ́ team náà nìyẹn. ìwà ṣeré peace out team ayé. ó wà ń bọ́ ẹ kò síwèé ẹ jẹ́ aṣọ ní sákè sakibawo ṣé kí káyọ̀dé ò sí ní orúkọ ẹ̀ náà. ké bọ̀bọ̀ nǹkan o láìkí kọ́ lọ láwùyí kí ló ń ṣe ẹ̀. Eh, kò bá rẹ. sọmi ìjàre. mi ò láìkí orúkọ yẹn o ó fẹ́ máa jọ tàwọn onífújì o. ayé ò ní bàjẹ́ o. àbí. ok kí ọmọ gbòòrò ńkọ́ kí ọmọ hmm. gbòòrò. bàbá náà ẹ ká yìí ah, kó tá à ń ṣe ń bí serious náà. <laughs> but na wetin come my mind at dey talk. alaye you no enter think another thing no go. Hmm. Ah, ah. tí wọ́n bá jẹ́ orúkọ yẹn wọ́n lè sọ̀kò pa lórí stage. Ah. ṣé wàá máa jẹ́ kí bàbá. kí bàbá wá ṣeré ó wọlé èké fọkànlá bàbá fọ bàbá yín bàbá everybody àṣeré. ké bàbá I go by the name ké bàbá ó pọ̀. ṣáná tí mi pé bàjẹ́ ẹ bọ̀ máa fẹ́ kẹ́ ẹ bá mi yáàdì kankan mọ́ máa mm, fẹ́ kẹ́ ẹ yáàdì kàṣàkàṣà mọ́ ah, tó túmọ̀ sí pé késekése lọ rí kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése. Ah. Let's do this. Let's do this, guys. Let's go. Yeah, yeah. Yeah, yeah. Gege, gege, gege. Give up on the mic. Oh my God. Oh my God. Ayi! Ayi! Ayi! Ah! chapata chapata ò jàre. èmi lírúkú wéré béèrè wọn kéré márẹ wọn bí ṣeré. Ah, oh don jazzy ìwọ́dà don jazzy ẹ sáìn ọmọ yìí. ọmọ sí talent na ilé joke. Ah! Ah, don jazzy ẹ sáìn ọmọ yìí talent ló ń waste fà lọ fà lọ. èmi rúkú wẹ́rẹ̀ musa lọ́rọ̀ mo rí lókè sí yaba pa ó sí. mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀. dandandan dandandan dandandan. owó ọ̀nà kí ẹ yára mi dán dán dòdòdò èmi bá dé strapa rẹ jẹ nígbà. Ah. Ah. Ah. ọmọ yìí máa lé wíṣkì dò ọmọ yìí máa lé wíṣkì ọmọ máa lé Davido. Eh. Eh, eh, abiyamọ ẹ má sùn olórin rẹ òun bàbá yìí ń pa mí gbé this guy came from. mo ní ní mo ní ní mo méjì mo méjì mo bá gbé kọ́lẹ́jọ́ mo náà bóbó mi náà mímú ọ̀rọ̀ bóbó mi náà mímú mo náà ṣàgbá kọ́jọ́ ọ̀rọ̀ mo náà ṣàgbá kọ́jọ́ ọ̀rọ̀ kí ilé ẹ̀kọ́ rẹ̀ bí amọ́ mi ní mí ní káyí. Nobody sabi like this guy. Nobody sabi like this guy industry gbàlejò alẹ́ ọ̀pá. nobody sabi like this guy nobody sabi like this guy sitalẹ. kébọ̀bọ̀ kébọ̀bọ̀ kébọ̀bọ̀ kébọ̀bọ̀ kébọ̀bọ̀ kébọ̀bọ̀ ké kéke kéke oya go money ni money ni money ni money ni money ni money ni money ni money ni money ni money ni money ni money ni money ni pardon abi abi ti sunkún fún bàbá yìí ni abi ti sunkún fún bàbá yìí this guy dey sing ah music. How are you? Fine, sir. Láti bó sọ. Mr. Benson ni mo bèrè. Kí lorúkọ yín sọ? Kọ́lá lorúkọ mi, aka Kàsàkàsà, aka Ike Bàbá. Ṣọlá pínpín pẹ̀lú mi sọ. Ó dà bẹ́ẹ̀. Okay, sir, mo gbẹ́jọ́ lọ́jọ́ ṣe fún wọn lókè. All right. Yes, sir. Fọlákọ́yì ni. bẹ́ẹ̀ ni sá. mọ́mì ńkọ́. àwọn wà sá. ẹ have your seat. Look. thank you sir. kí ni ká fi ṣe lálejò báyìí o. mo wà òkè sá. Ah. ṣé kò sí. Eh, kò sí sá mo fẹ́ financial assistance ni sá mo fẹ́ ṣe album. album ṣé o ti ń kọrin ni mo ti ń kọrin sá èmi náà ti ń rà bí àwọn ọlámídé bàdó. Eh, no wonder ah, ṣé torí ẹ ló ṣe dirun ló ṣe tattoo ló kó nǹkan sọ́rùn kó nǹkan sọ́wọ́. Ah, ah. identity tèmi nìyẹn tó bá ti rí mi a ti mọ̀ pé dán burúkú ló ń bọ̀ ètò ráwa rappers ṣe apá gan ní industry eh, mo lè ṣe freestyle fún yín gan tẹ́ bá máa. really. Eh, oh eh, táìtù orin tí mo fẹ́ kọ fún yín ni kàsàkàsà. kàsàkàsà. yọ yọ yọ yọ kàsàkàsà bàbá késekése ké bàbá dé ọkọ gbogbo aṣẹ́wó bandest rapper tó fi lyrics jápáta líríkù wéèrè ẹ lọ mo máa rẹ́wọ̀n bíi ṣeré èmi tí mo sá láàárọ̀ tí mo rìn lókè sí yàrá pa ọ̀sẹ̀. it's okay it's okay. èkìtì fún yín mi kẹ́tọ́ fi lẹ̀. no no no it's okay so eléyìí ló fẹ́ kí n invest lé lórí èmi rò pé gospel song ló ń kọ ni èmi ò lè kówó lé orin tó jórin ayé. sà inú ayé náà là ń gbé orin ayé la gbọ́dọ̀ máa kọ táyé bá ṣe ń yí a máa bá yé yí ni tí ò bá bá yé yí ọ máa yí ìdásẹ́gbẹ̀ẹ́ kan ni. whatever that is my stand ẹni tó bá fẹ́ yí kan yí èmi ní tèmi o orin tí kì í bá ṣe orin gospel mi lè invest sí tí o bá wá ti ronú ara ẹ dáadáa tó wá rè pé gospel song tí mo fẹ́ yẹn ló lè kọ́ o lè wá bá mi. ẹ wá ẹ tẹ̀dá kúrò lórí yẹn náà ẹ ẹ bọ́ ni alpha náà lẹ́fù yẹn jákè. Ah, àṣírí ah, kí bàbá mo máa pàdé bọ̀bọ̀ kan ni o ó bá dẹ̀ rìn mo fẹ́ fẹ́ mi o. ó fẹ́ máa fẹ́ àbọ̀ fẹ́ máa jẹ iṣẹ́. àbọ̀ ó bí ìsàmìsà bọ́ mo tà láàyè ó fẹ́ bí ìsàmìsà ń bẹ̀ ni. yà gbé wa débẹ̀. wọ́n ló mọ jàre kí ni ah, kí n tiẹ̀ gan ó ah, ṣàní mo fẹ́ fẹ́ mi ó bá dẹ̀ lòun producer ah, music producer. Hmm? ọlọ́run. a máa Ah, ah, ló ní àwọn bá wọn kan ṣiṣẹ́ o òun máa produce ó ṣáà dárúkọ àwọn olórin ńláńlá tó ti produce fún mi rẹ ni kò sí wèrè tó bá máa fẹ́ mi wò àwa ní team a dẹ̀ ní talent. wá ṣeré wá ṣeré. wà á ní láti produce orin fún ni o mo dẹ̀ gbé débẹ̀ street kò dẹ̀ jiyàn rárá. ó gbọ́ràn. lọ́wọ́ kan ọlọ́run gbà tó sọ fún mi èmi gan mo ṣọpẹ́ ni. ọmọ oríire ńlá lélẹ́yìí ọ̀rẹ́ mi. <laughs> ìgbà wà lára lọ. ọjọ́ òní ká lọ bí bá o ká máa lọ sùn. ká máa lọ sùn sí. ẹ kò sí wèrè ká lọ. ẹ sùúrù àlódé aráyé lọ sí Àbújá kò ráyè bá ma fi di next week a máa lọ. ṣé kò ní bá story de ṣá. kò lè bá story de aṣọ́rọ̀ wọn ni kí wọ́n máa fọ́ ni. ṣé kò ṣáà ti yẹ bẹ̀ wò. kò yí mi kankan lé kò sọ pé bọ́ọ̀nì pé kò tilẹ̀ kò mọ́ síta sí i lọ́wọ́ tí wọ́n ṣe nǹkan táwọn ń fẹ́ ìwà rẹ̀. àwọn sílẹ̀kùn. ẹ wo ẹ̀yin guys ẹ jẹ́ ká fìyẹn lẹ́jà rẹ̀ good news ni ẹ ṣá anyway mm-hmm. ebi láòdù ń pa mí ọlọ́run ẹ ká ọmọ wọn ṣe ṣe everybody nìyẹn ẹjẹ àtẹ sọ́dọ̀ àlè. ṣé èrò ti wà ń náà. ó ṣẹ̀ṣẹ̀ ṣí ó wọn lé ní. ìsọmọrí ẹja gbéra. ẹja gbéra sọ. àlè dey call us. <laughs> ẹ ra o. ìyá mi tún á lè o. kò ní bàjẹ́ màmí. màmá olùbáyìí kà. màmá tó bí kéèmà. ẹ ká màmí òun tẹ́lá ọ̀tẹ̀ mi jáde. irú àwọn wo lọmọ mi tún ń bá rìn báyìí. má ṣàṣejù òǹgbọ́n ló má jù má ṣàṣejù. Ah, sọ̀tà wá fi débẹ̀ yẹn sí ọlọ́run aṣáágbá fún wa a máa rí gbogbo iṣẹ́. èèyàn mọ̀ ní. aláìyàn ni. ṣé ìṣẹ́ pọ̀ ti kú sa ilé òtí láyé kó o tí o lù. Hmm. but how on earth ni wọ́n ṣe máa mọ tí tó máa sùn sábẹ́ La imagine eh? ló máa lọ wọn bí kàn drink responsibly. ó dàgbé mo mọ ìgbọ́n yìí eh. wọ́n mi wọn ló ń ta provision lẹ́nu ọ̀nà estate. nígbà tó ti mọ̀ wọ́n yẹn bí ajẹ́ká ẹ̀kún mọ́ mi wọ́n jẹ́ ká bá wọn gbé jáde. bébí tí bá wọ tọ̀tọ̀ lọ́rọ́. Ah. Ah. ẹjọ́ ọmọ Ah. àwọn ló ṣẹ̀ṣẹ̀ àṣẹ̀ṣẹ̀ rí wọ́n sí ni. ajaba ti pé ọmọ mi ni. kọ́lá kọ́lá kọ́lá kọ́lá ọ̀nkú. Eh? Eh? oúnjẹ wo ló jiná lábẹ́ mọ́tò oúnjẹ èwo gbé ẹ bá ń gbé ilé kọlẹ̀ wá ẹ jáde ilé kọlẹ̀ wá abẹ mọ́tò lẹ wà. abẹ sẹ́yà lè sùn. ẹ bá mi gbé abẹ sẹ́yà lè wà ẹ̀bùn. wọn kọ́ lọ́yẹ̀ jáde jáde. aláyé ọ̀rọ̀ wà fà mí jọ ṣé mo ní o. ẹ má bínú ah. ẹ má bínú ah. ẹ má ah. bínú abẹ́ mọ́tò kì í ṣe abẹ́ mọ́tò nìkan abẹ́ tírélà ló wà dìde lẹ̀ tírélà yóò gbọ́dọ̀ ṣí ọlọ́run má jẹ́ dáràn dìde ebi oṣù àti ẹ̀bọ́ta ẹ jábà gbé dìde dìde dìde ẹ bá ń gbé ẹ kó dìde mi ò lè sùn mi ò lè wó àtàná ni mo ti ń wa ó yá. aṣá lè fọwọ́ kàn yín báyìí àwakọ akọjáde ọlábáyín lábẹ́ tírélà adanibi ká èpò yín jáde. dákẹ́ ẹnu ẹjọ́ kí ló ń ṣe ẹjọ́ pọ́sibú kíkọ̀ déédéé wá sábẹ́ tírélà wá sí. ẹ wọ́n ló sùn síbẹ̀ wọ́n rí ẹ̀jẹ̀. ẹ jẹ́ kí bá wọn fàájà rẹ̀ máa mi. ẹ ṣe àwọn àgbẹ̀ síbẹ̀ rẹ̀ kí bá sùn bí báyìí lọ. ẹ ṣá dìde. aláyé fi mí lẹ́jọ́ ẹ ṣe máa bá mi lábẹ́ tírélà kí lè tó parọ́. ẹ kí ló dé ń jágbe mọ́ mi ṣé mo kó ba yín ni ṣé mo ju. pọ́sibù kí star wà lábẹ́ tírélà ni star ló dúró jù kí ló ṣe. star ní ilẹ̀ sùn sábẹ́ tírélà. pọ́sibù kí Davido sùn sábẹ́ tírélà mo pọ́sibù wíṣkì sùn sábẹ́ tírélà. eyín ni wàá jẹ́ problem tèmi. alaye ṣé mi sẹ fún ẹ kí ló lè ká rí. ẹ ṣe bá mi fà á ni. àdúró tì yín ṣé bá mi fà á ni. má ṣe bẹ́ẹ̀ ṣe bóore ló ṣe mí ọlọ́run bá sọ ẹ o lórí alájẹ alájọ alájẹ alájọ kí ló dé ebe fọ́ọ̀fù yóò wọ́n ṣe wọ́n ṣe mí lóore ṣé wọ́n rẹ̀ lè bá davido sọ̀rọ̀ báyìí àbúlé bá wíṣíkì sọ̀rọ̀ báyìí. wọ́n sùn lábẹ́ tẹ́lá látàrí. pọ́tẹ́bù náà lẹ́bẹ̀ẹ́ ṣọlẹ̀ bá sọ̀rọ̀ báyìí yàwé rẹ̀. bẹ́ẹ̀ ni ṣé èèyàn wá sùn sábẹ́ tẹ́lá tírélà ìwọ ló sùn ibẹ̀ níbẹ̀ náà ti rí ibi bẹ́ẹ̀ láti gbé ẹjẹ́ dé sí. olórí burúkú lọtí o ọtí ló fa ordinary lee ṣe star sùn sábẹ́ tírélà. olórí burúkú lọtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọtí ọtí kò gbádùn jẹ́jẹ́ lọ tí ẹ jókòó kéèyàn náà tó lọ bẹ̀ kó tó lọ mú. bàmí ẹ máa fọ ẹja lọ ilé. ẹ ó yá ní sòní o ṣé ọkọ mi o ṣé ẹ ṣàníṣó. ọlọ́wà bí aláìyá yìí dá. ó ti tó wọ́n ṣe ẹ́ lóore ní. ó ṣàníṣó ṣàníṣó. ó gbà tó wọ́n máa lọ bí wọ́n máa sọ̀rọ̀ mí lọ́la tí bá lọ bí oyún. ó bàjẹ́ kọ́ pélébi lórí. àmúyàyí ti bá bí òótọ́ kí ayíwájú. Ah, sórí aṣọ mi sórí sórí bá aṣọ mi ṣe tú sórí sórí ó fẹ́ tú mi láṣọ ń ta gbangba kò burú mo ti gbọ́. ìyá mi tó fi lyrics já pátá rápà pọ̀ wọ́n tó one million tó bí mi pé ta ni bẹ́ẹ̀ ṣé bàbá ìwọ ni mo máa mú ọlọ́run are you sure you are ready for this. very ready. ah. o bá rẹ́dì gan wọrí ẹ̀ àwa bí wàá ṣeré náà gbòòrò jáde ń sìn edis award street. tí bá wọ studio rẹ lásán máa set everywhere on fire. everywhere on fire. aláìwá ò lè dáná sun studio ní studio àti wọn mí nìyẹn talent mr talent we sef know i just dey whine you. um, yeah ẹ má bínú pé mo ti you can come in now. All right. Yeah, you're welcome. Yeah, is he the one? Yeah, yeah, he's the one. Okay. Um, bruv, she, I kàn lè fún mi freestyle. Kí n kàn fi ability Yeah, I do entertainment for living. Yeah. yeah. Come on. Uh, more more more I know. As in, get for any freestyle, okay? Do something, let me see your ability, let me see what you can do. kàsàkàsà bàbá kìsìkìsì kí bàbá di ọkọ gbogbo aṣẹ wo part of the rich lè rí jàpátá. musa lọ́rọ̀ ọmọ ìlọkẹ́sì abá pa ó sí. You dey feel am? Bọ́dẹ̀ sọ̀pọ̀ rẹ̀ dá ní gò. Ó pọn lójú bí ìta parò. Ó pọn lójú bí ìta parò. Gègé. Bros, ṣe ẹ̀ tẹ́ ń freestyle? Sure, sure. Uh, Bọ̀tẹ́bà láìkìyẹn olórin kan tí mo fọmọ mi kan. Dó o ti release ẹ̀ bọ́ mo lè gbà padà ó yá talk to me o oh, mama kọlọ́run sọ̀rọ̀ mi dayọ̀ iyo. Um, bros orin kizane nìyẹn. yes Chris. èèyàn wa uh, Chris. ọmọ ẹ ni. Hmm. Eh, ọmọ ẹ ni Chris. ok ẹ yín lẹ fún Chris lórí yẹn ẹ máa wá gbà padà lọ́wọ́ Chris. of course Yeah. Chris. mi ò lè sọ. ok um, babe let me see you please. Oh. Wait, one second sorry. Um, mo sọ fún yín pé màá forí pàdé àwọn ọdún ìpàdé ìdààmú àgbáyé ìdààmú àgbáyé ìdààmú àgbáyé ìdààmú àgbáyé ìdààmú àdúgbò ìdààmú àgbáyé ìdààmú world. babe sori tí n bá ní pààrọ̀ fún ẹ láti over a decade tí mo ti wà ní ẹnu iṣẹ́ yìí mi ò tí come across singer tí ó worst tó bọ́bọ́ yìí yeah see let me tell you the gospel truth music ò kì í ṣe calling ọ̀rẹ́ yín yìí. don eh, eh, eh, ṣaka báwo ló ṣe lè ràn án lọ́wọ́ náà help us help him aṣáàmù àwọn hip hop artists kankan náà tó jẹ́ pé orí beat ló máa rest lè producers ló máa help wọn jọ náà anyhow way you go fit run am àbí ṣé pátápátá lọ̀pọ̀lọ́ ò nírú rárá ni. Hmm, the point ẹ̀yàn gan nìyẹn ọ̀pọ̀lọ́ ò nírú rárá ah. rárá. ọjà hmm. ẹgbẹ́ mi lẹ̀ á hmm. ní mi ò lọ ọmọ zẹ̀ á ní gbogbo mi lẹ̀ zẹ̀ mo lọ́mọ. wò ah, lọ́mọ lẹ́tà mi ìkúlẹ̀ ilé ìkúrò ló tó ń mu yìí tí yẹn tó funfun nẹ́nẹ́ ẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ò dẹ̀ ṣàánú mi. bẹ́ẹ̀ mi lẹ̀ ṣe. àtọ̀dáṣọ sùn ni má sùn má sùn lọ́rùn wàrà tọ́mọ ẹ̀ fi mí dà. dá mi padà bẹ́ẹ̀ ayé mi ẹ jẹ́ káàánú mi ṣe ẹ ẹ Kọ́lá Kọ́lá Kọ́lá. mami ẹyin náà bá ń bẹ ẹ fi ilẹ̀ ẹ máa wà ọ̀rá ẹ. kébì fílìpù kóbù tó ń mu tó ń ba èmi nínú jẹ́. mo gbóhùn mi inspiration ni a gbé yín lọ ibi tẹ́ bá fẹ́ a ní kó gbé mi lẹ́sẹ̀ gbé mi lẹ̀. kọ́lá kí ló yẹ kí ni. ọjà ìkojú sẹ́sẹ̀ wá ṣe mí bí kí n máa gbẹ́sẹ̀. má gbẹ́sẹ̀ má gbé ẹsẹ̀ ìtìjú má gbé ẹsẹ̀ ẹ̀sìn kankan tó bá gbé ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jó ọmọ aráyá rí pé ijó ẹlẹ́yà ló ń jó má gbèsè ẹ̀sìn. má mi pàṣẹ fún ọ má gbèsè gbèsè ẹ̀sìn gbèsè ẹ̀sìn gbèsè ẹ̀sìn gbèsè ẹ̀sìn o. àṣẹ ìbí. Ah. gbé mi rẹ̀ omi tẹ ní kí n gbé wá ní. Ah, eh, ó ti dá bẹ́ẹ̀ ṣe rí lẹ́yìn ìgbà tí ẹ ti gbómi wá èmi á bẹ̀rẹ̀ àdúrà lórí omi náà lẹ́yìn àdúrà mi à á gbé sí orí pẹpẹ fún ọjọ́ méje màá wá gbé fún yín kẹ́ lọ gbé fún ọmọ náà kó máa mu lẹ́yìn tó bá ti mu mọ̀ pé jésù kristi á gbàdúrà wa gbogbo ohun tí a fẹ́ ni jésù bàbá wa fẹ́. àmín jésù àmín jésù ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ Olúwa wà pẹ̀lú yín Ọlọ́run a máa ṣagbára dọ̀tun ẹ ṣé gan ẹ ṣé. báwo ni àwẹ̀ tí mo ní kẹ́ gbà ṣe ti gbà. mo gba àná náà ló ṣe tán ọjọ́ méje náà lẹ pé mo dẹ̀ ti gbà àná ló tán. gbogbo nǹkan tí a fẹ́ ni Jésù Kristi bàbá wa fẹ́. àmín Jésù àmín Jésù àmín Jésù. shop ni. mi lọ sí shop ọ̀dọ̀ pásítọ̀ ni mo lọ pásítọ̀ ní kí n gbé omi yìí fún ẹ wọ́n ní kò mú o máa máa mú bí omi náà ni nígbà tó mú omi ni kò ṣe pé bóyá nǹkan kan wọ́n ní tó bá ti mú gbogbo ọ̀rọ̀ ẹ òun àtayọ̀ gbogbo ohun tó ń retí lọ́wọ́ lọ́hùn lọ́hùn á ṣe fún ẹ gbogbo wàhálà fìtìnátì ìdààmú ọlọ́run bá mi mú kó nínú ayé ẹ wọ́n ní tó bá ti mú mi yìí àdúrà wa gbà. àkòsí wèrè máa mú. èmi náà ti sọ fún pásítọ̀ mo ní tó bá jẹ́ tomi yìí o tó dẹ̀ jẹ́ látọ̀dọ̀ pásítọ̀ mo ló máa mú kò sí nǹkan kan ní ẹ̀kọ́já àdúrà àdúrà náà ló dẹ̀ ń gba agbára kọ mo mọ̀ pé lágbára ọlọ́run ó máa bẹ́ẹ̀ lára mu. ẹ máa fọ ọ máa mú. kò mú ọkọ mi o àdúrà wa gbà ojú ò ní tì. àmín ìṣègùn. ó máa dà jésù àgbàdo àmín ìjọ kọ mi ó dà mo fẹ́ lọ wá nǹkan tí jẹ. all right ló tó mu yìí mo ní kó mu omi àdúrà kọ́rọ̀ ẹ lè lójútu ah! kọ́lá kí ló dé tó ń ṣe báyìí. kí ni mo ṣe nǹkan tẹ́ni kí n mu náà ni mo mu. èyí tó tún wá mu yìí kọ́. no no no mami life is not like that mo lè torí pé sọ pé kí n mú nǹkan kí wàá fi nǹkan tí mo mú sílẹ̀ lẹ̀ ṣe fẹ́ sọ mí di òríyàwó kọ́yà lé ni èmi ò ṣe bẹ́ẹ̀ o tí bá sọ pé mo fẹ́ fẹ́ àwọn méjì mi nífìkan lẹ́fẹ́ kan kò yé yín máa fáwọn méjì ni. ọlọ́run kí ni tí mo ṣe gbogbo tó ní kí n máa ṣe ní dáadáa ni mò ń ṣe bí ìbá ti yàn jẹ́ mi ní kí tẹnìkan má dà ó ti ní kí n má ṣe burúkú mi ò ṣe burúkú o ó dẹ̀ ní kí n máa yẹ gbogbo ìgbà ìwọ náà ni mò ń pè mí ní kọ̀rọ̀kọ̀ tí mo sá sí kí ló wá dé tọrọ mi ṣe wá rí báyìí tó dojúrú tí mò ń wá tún ṣe máàmì sọ kílẹ̀tẹ̀ ràn náà lọ́hùn kí ló ṣẹlẹ̀ ló láìkí irú kan báyìí o ṣe bó mi ò mú i ó yẹ kàn lọ. ayélujára ń gbogbo ẹ̀ tọrọ kẹlẹ̀ rí kẹ má disturb Ọlọ́run mẹ́tí ń disturb Ọlọ́run ẹ̀yin ayé kìlẹ̀ fi èmi ò gbé ká lọ pati bọ̀bọ̀ jẹ̀lílì yẹn lọ́la o. ẹ kò sí wèrè ká lọ. ọmọ èmi ò lọ o. kí ló dé. èmi ò ṣe bíga pẹ̀sìn mọ́ o èmi bẹ́ẹ̀ tọrọ owó o ọ̀nà rẹ̀ gbọ́n mi ní kòròdú mi lè fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀ o lọ. Ah. <laughs> bọ̀ má jọ wà náà tá a bá lọ ọbẹ̀ yẹn àwọn sọ̀mọ́rí ló wà ń a máa pàdé àwọn yàrá tá a ní ìdí promoter a ní ìdí promoter fún burai náà. wá important bọ̀ mi ò lọ. ṣé ìbọn tá a bá lọ mọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn a tún lè ra àwọn sọ̀mọ́rí tó yẹ pé wọ́n lè ràn wá lọ́wọ́. ó tọ́ bọ̀ owó náà ṣe kókó owó ṣe kókó ṣe promoter ò ṣe kókó fún k baba ni why you dey talk like this. k baba kásákásá. kásákásá ẹ̀yọ́ mo rò mí. ọmọ ẹlẹ́mí ọmọ ẹlẹ mi. mo jayé tí mo gbà lọ́dọ̀ ṣé o gbọ́ nǹkan tó ń sọ ọ̀gá ah. fi yọ ilé ìwé tì máa ta sí ọ̀rọ̀ rẹ̀. ṣé iwájú ìbí ló ti sọ ṣùgẹ́ ah, sáré ó fẹ́ máa fakọ ṣakọ àbí eh. wàá ṣòkì múra lójú mi ni. ẹ eh, ọkọ̀ fojú mi ni etí ẹ ò lè bá. ṣé tí bá wá ní mo fẹ́ fomi gbóná ẹ tẹ̀ bá kò yẹ kí inú ẹ dùn. Ah. this one wey eh, pack bead put for leg like ọmọ babaláwo. ṣé aláyé àjẹlẹkẹ jàre fèmí lẹ. èwo ló mú dání. ẹ wò bí mi ṣe ń bọ̀ nsìn bí kan bí wọ́n pọ́n ń flyer ẹ wá kí ló wà ń bẹ ẹ jẹ́ káwa náà bá yín wò ó ìgbà tí máa ṣí lásán ó bá di talent show talent hunt ibi táwọn upcoming artist tó máa ń lọ perform yẹn tó máa ń gba price wálé. wá ní ẹ wò èmi ní talent ńlé o. Ah, ó ti pọ̀ àwa ní talent lágbọ́dọ̀ talent talent tá bò mọ́lẹ̀ tí ó ti ráyè jáde opportunity dey. ọ̀rọ̀. ẹ wá o ẹ wá ẹ wá o wọ́n máa fún winner ní one million naira. I tell you. Ah. wọ́n dẹ̀ tún máa sign ẹ̀ sí record label mi lónìí. lọ́wọ́ kan. five thousand naira ti pààyà wọn. kí sùúrù five thousand naira ní fún mi ẹ ká dáwó kí ọ̀bọ̀ lọ ó máa ń win ni o. ó máa ń win ni o but ọmọ ọba wa àmàrúnra dáwó yẹn ó dẹ̀ máa lọ ìwọ ló máa ń bọ̀ o gbọ́dọ̀ dojú tì wá o a make sure kó ríyáàzì dáadáa kó rin wà ńlẹ̀ ọmọ bá má jojú máa yẹ kó wọgbó. àlàyé ṣé ràn mí ni màá fẹ́ tátímẹ́ǹtì payá wọn. níwọ̀n tó jẹ́ pé ẹ̀ńtàdínlẹ́fẹ̀ fọ́ lífì. ọlọ́run wíńdà lélẹ̀. máa ń lọ wọn pa máa ń bíi ṣeré. sọmọrí ṣeré lè tí mò ń wò yìí bright win already. Ọlọ́run. ah because bàbá ìbòye wà ohun ọpọlọ ló ní ohun ah. kọ̀ọ̀kan ló gbé wáyé. má sí Ọlọ́run. bẹ̀rẹ̀ ní sùúrù tá a bá ń sunkún àwọn ayéran bí ẹni tó fún blow o ẹ ká fi sọ́kàn wa o kó máa gbénu wa o èmi ni máníjà o torí irúṣọ ìyá máa ní ìdí máníjà. kí ló ṣẹlẹ̀ àwọn wo ni máníjà máníjà bá o kí ló ṣẹlẹ̀. gbàgbé jọ èwo ni ìwọ ni máníjà bá wa tíìmù ni wa máníjẹ́ǹtì. kí ló ń ṣe yín lẹ́yìn òun èmi tún lọkùnrin ẹ̀yìn obìnrin àtẹ̀yìn tọ̀. ọ̀gá fi ọlẹ́ jọ torí jó ló yẹ kẹ́yìn méjèèjì jẹ́ kí wọ́n dẹ̀ wá kí wọ́n máa ṣe pa kémi jẹ́ máníjà. ọmọ pa báwo ṣe mo sọ fẹ́ lọ sùn. pẹ̀lẹ́ máníjà olórin ọgbọ́n wà láti mánéjì ẹ̀mí àti. ọkọ̀ ọ̀rẹ́ mi. Congratulations in advance. Congratulations in advance. Ah. how far now? where you dey àá wà nílé àwọn full package bẹ́ẹ̀sì wa now, ló Our guys kọ́ mi ìṣẹ́ náà ni ok now ẹ go. gùn. one two one two four. Yeah. Um, uh... hey. Hey. Well done, Baba. Well done ọmọọba kò yé mi o kàṣàkàṣà kí ló ṣẹlẹ̀ ah, ah. music career là ń lé tẹ́lẹ̀ ó tún ní ẹ̀ṣẹ̀ ilé tó fẹ́ máa ń lé káàkiri kò yé mi o. Ah, ọmọ pọ̀ o. òṣìṣú lè. ọmọ kébì ò ní pẹ́ blue ẹ̀sẹ̀ tí bá blow tán tá a bá lọ ṣé o tí yàrá ya fún àkọ́ bá lọ dúró síwájú mi sọ pé orí òun yí ah. èyí ẹ máa kó bo ní gbàgbàgbà ah, ah, èyí ẹ àmà jẹ́ kó mọ̀ pé kò kí ṣe <laughs> whisky, tó ń sá fún fans kò yẹ máa dúró tì wọ́n bí bọ́nà bọ̀ ìyá yìí tí bá jù fún wọn tí ò bá rọ̀ wọ́n máa gún ìyá wọn pa. Eh, ṣé plan ẹnìyẹn tó ṣe ń kẹsẹ̀. àlàyé <laughs> kébà fún wa kò lè work láì kò lè lóru pátán yẹn náà nígbà táwọn fáǹsì wa ìwà tó wá ní ìwọ wọn máa fi blow tẹ̀lé wọn kò possible. Ah, ah. tí ẹ sì jẹ́ ká blow náà kó tó bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ah, eléyìí náà. abi na wetin be all this kind thing na ẹ eh, ṣé you no know say fan tó bá ti ṣe bọ̀ lẹ́nu lẹ́nu kò ní wá lọ́la. kò ní wá. ọmọ kàṣàkàṣà gbogbo eléyìí tó ń ṣe kò necessary ó rọǹgì kò necessary kò ní ìdí àlàyé. ọmọ tó bá lọ gbá ẹlòmíì ní blue tó kọ lọ ṣubú bululẹ̀ another case nìyẹn o. Ọlọ́run. àwọn kan tó bá ní agodo ya àsọpọ̀ fẹ́ kẹsẹ̀ àwọn kan máa ń freestyle bí ni. Ọlọ́run. Ah, Braille. Ah, eh? ah, Jídé mo ní ní mo ní ní mo ní ní mo ní ní mo bá gbó kọ lódò mo náà bumi lómi mú olóhùn bumi lómi mú mo náà ṣapá kọdọrọ mo náà ṣẹṣẹ kọdọrọ bí kakó àbí amọ minimini ká ikó minimini ká ikó minimini ká ikó minimini ká ikó minimini ká ikó èmi mini, mi nìkan ikó mo ní ní mo ní ní mo ní ní mo ní ní kọlá mo bá gbó kan lódò mo mu mo náà ṣapá kọ́dọ̀ ọ̀rọ̀ mo náà ṣẹ̀ṣẹ̀ kọ́dọ̀ ọ̀rọ̀ bí ìkákò abiyamọ mi ni mi nìkan ikó. màmí ẹ ti gbé mi kúrò ní rẹ́m tí mo wà yìí stop ṣe bẹ́ẹ̀ yẹn sáré kí n má lọ gbàgbé kórọ́ọ̀sì yẹn kórọ́ọ̀sì ayé ni oyè orin náà ló tẹ bàtì àbí ni mò ń lọ́gùn ẹ òun gbọ́ tí mò ń porúkọ ẹ lẹ́ẹ̀mẹwàá o ò dá mi lóhùn àbí kò sí wàhálà o nígbà tí ebi bá wá ń pàwọ̀ gan fún rẹ̀ jọ ń torí ọlọ́run má wàá gbé mi náà kúrò ní rẹ́ẹ̀mù tí mo wà ó tèmi nìyẹn. màámi ẹ má ṣe yẹn ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ gbogbo eléyìí tí mo ń ṣe tí bá ṣe tán ebi máa padà pa mí ni màá fẹ́ need service yín màámi mo ti gbàgbé kó rọ́ọ̀sì yẹn ṣá ọlọ́run ní kí n kọ́lẹ̀ wá ṣeré mímímí ká èkó àṣírí mínímíní káíkó ọ mínímíní káíkó ẹ mínímíní káíkó. Um, zero zero two. Okay, you can go in now. Good luck. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. My name is Mobolaji Samuel and I'll be doing a song by Westlife. Mm. So here we stand in our secret place where the sounds of the crowd is so far away. You take my hands and it feels like home. We both understand It's where we belong. And no matter how far or where you may be, I just lost my Mm, okay. Thank you. Okay, thank you, Bolaji. Thank you very um, much. Um, we'll definitely go back to you. Thank you, sir. Yeah, we'll go back to you. Thank you, man. Thank You're you. You can take your leave. You're welcome. Next kásò rẹ bàbá ọpẹ́lọpẹ́ rẹ sátì tèmi ò ṣe jí bọ́lá lọ́dọ̀ sátì bàbá ọpẹ́lọpẹ́ rẹ olúwa. Oh, <laughs> thank you very much mr ah. Bọ́lájí we get back to you. thank you ma. thank you. next. ẹ káàbọ̀. àbákẹ́ oníwákà ló kọ orin wákà náà mo sì fẹ́ kọ. ẹ káàbọ̀. wákà ni mo fẹ́ kọ́ bílẹ̀ ní èmi àbákẹ́ ní ìràkà ẹ mọ̀ ṣe mo dúpẹ́ dúpẹ́ ẹ kú ìjókòó ẹ̀yin alága wa ẹ̀yin alága wa tẹ́ ẹ jókòó mo mẹ́yẹ bọ̀ lápò mi. ìkọ́mọláwá ṣe níbí o ìkọ́mọláwá ṣe níbí o. hello madam ìyá wákà. èmi ni iná bá a fọ́. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ nǹkan tá a bá ti fẹ́ ṣe kò mọ̀ àmọ́ but for now ẹ lè máa lọ. ẹ má bínú ìkómọ nìkan kọ́ ni mo máa ń ṣe ó kó àgbà ìgbéyàwó gbogbo nǹkan tá ọjọ́ àwọn ọ̀hún tó kùn dúró ṣe ń dúró ń ta ẹ bá mi ń ta bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ta ẹ ṣeun o ẹ ṣeun. if not for show na you i go fly go every show with you. I go tell my mama say na you baby girl I swear to you na me and you oh. Um, 015 Okay, you can go in now. Thank you. Oh, hey. Alaye, hmm? where's Harry no toilet in case of a baby? ó ti rí wọn ṣáàkó pariwo kí bàbá ọkọ sọ pé kásákásá máa ti lè sáré bọ́ta ṣògo wa. ẹ wo mr kásákásá ẹ wo kí bàbá tó bá ti pè yín kẹ dáhùn o torí èmi ò lè wá sórí ẹ olórí káwòdì gbé tèmi. má wọrí máa dá ọ tó ìkéṣe òun lè gbàgbé ṣàpariwo kí bàbá ọ kásákásá kó iye ẹ wá ṣe rè. Ah, ó rẹ̀wọ̀n. a ti kẹ́ran mírù. Hmm. where are the to make you better day. So let's start giving. Níbo. Ẹni sùúrù sẹ́ni sùúrù, mo ṣe ń bọ̀ ni. There's a joy making. We save our life. Ẹ Ẹ Ẹ ṣe you will. It's true we make a better day. Hello. the living. in. Please go and save life. Ní tàbẹ̀ tell the next person to come in. Thank you. Okay, sir. Thank you very Thank much. You. Thank you. Okay, <laughs> sir èmi tí mo ti ṣá mányá kí tó ṣá prapra kí tó ṣá proper ọmọ àti àbójà wọ́n bá mi sọ̀rọ̀ mo yí gbọ́ mo tó tàbí ọbí ọ. it's okay ẹ ṣe gan tell the next person to come in. ẹ máa lọ. má ṣàṣejù òǹgbọ́n ló má ṣàṣejù omi àmójò inú ló múrùn ní dánú rànà má ṣàṣe jù. ọjà má jẹ mí. rábà náà rà mọ́ sáhàlì kàdá ló kàdá wá lí mi. Balada náà sọ̀rọ̀ níbalẹ̀ ìlàkàdáwà, àṣàbárí adó láti ìwà kájà ìlìmẹ̀tì dáwà. Ṣé àǹfààní ẹ ni? Ẹ má wọrí, kérúbù ni mí. Sùdálẹ̀. Thank you, thank you. Hello, hello, please. we we'll call you back. Abi kí fún another time. We'll call you back. Um, o three one. Ah, o. three. Ah, share you, share you. kó máa lọ ń súnmọ́ àdájú pé bóyá kínní. Òun náà lọ ní sítáàrí wọn báyìí. Ká ké bàbá. Ká ká ká kase. kasa kasa kasa kasa kasa kasa kasa. o o three one bọ̀dá kasa kasa. kasa ni kasa. What's going on? Yóò ti pè mí. Wọ́n pè. zero three one right. A ṣe eré a ṣe eré. Good luck. Ó jọ pa ti kẹ́hàn mérò. Oh, ẹ wò ó sọ o. Introduce yourself, please. Hello, mister. Please, introduce yourself. My name is Ike Baba. Can you perform? Um, mi ò tí sorúkọ mi tán. Oh. Oh, okay. Ike Kasakasa. Kasakasa, please, what do you have for us? Baddest rapper tó fi lyrics yapata. okay you are a rapper right okay punchline. èmi tí mo ṣàlàrò mo relocate yababa òsì. can you perform. Yeah. Yeah. Yeah. Mr. Kasakasa. Kai. Ọjà á jẹ náà. Gé mi lẹ̀. What's wrong? Are you okay? Èyí. Ah, ah, ah. Are you okay? Ṣé bàbá àbí kí ló rúkọ ẹ̀? What is what is? Security! Security! Hello, who is there? bàbá kése ń bọ̀ o. everyday lecture plenty assignment carry over wahala na who school help na who school help o. Oh. hey baba you know good verse. So yeah, ọmọ my past long gbọ́ news ẹni tí wọ́n bá dẹ̀ bá apá lọ́wọ́ ẹ̀ òun ló yàtọ̀ dáná wáyé. kò yẹ kó máa for better for worse ló yẹ you guys know show love now uh, why you go carry me go meet my mama ṣé mo kọ́ tí màá mi fojú mi rí ṣá kò dáa o. ọ̀gá ọ̀gá ìwọ̀gbọ̀nra máa jóòsù àti àpò àlàyé tí wọ́n bá ẹ sọ kò gbọ́n too much talk na offence ìwọ̀ntúnwọ̀nsí ní nǹkan láyé oh, you too dey jones calm down you jones pass on wey day. here àlọ́ you jones pass me ni àṣejù ah, ní àyà náà you too dey jones calm down. nígbà ṣùgbọ́n gbọ́dọ̀ máa sọ fún ẹ pé tó bá fẹ́ wọkọ̀ máa mọ̀ ọtí ìwà rẹ̀ mọ̀ tí máa wọ oh, ọkọ̀ àwọn kì í ṣe náà níta máa take care náà. ṣé kò dé pampers you ni at this age. ẹ wo bí ẹ fi pàdé mi ilẹ̀ orúkọ ló ń rò kásákásá. ẹ̀rọ kéékèèké. ó sì mọ ọkọ tó fi máa ń mú mi. kásákásá kásákásá bàbá késékésé. ayẹyẹ èmi lírí kú. ó mà tó jọ mẹ́ta ó ah, ti ní tó jọ mẹ́ta ṣé ò sí. náà kò sí nǹkan kan mà. Eh, mo travel ni mo lọ rí ìyàwó àti àwọn ọmọ so last week náà ni mo ṣe dé. ṣé dáadáa ni gbogbo wọn wà. a dúpẹ́ àbẹ̀wò. ẹ ṣeun gan yes ma eh, bí mo ṣe ń bọ̀ nsìn mo á rí kọ́lá láàrin àwọn ọmọ tó ń mú gbó ah, ó ṣe kàyéfì fún mi because ọjọ́ tí mo kọ́kọ́ rí náà mo rí i pé àwọn kankan ti change ń pa ẹ̀ but ìgbà tí mo wá bá láàrin àwọn ọmọ tó ń mu gbóǹsì ni mo mọ̀ pé definitely something is wrong pé nǹkan kan ń ṣọmọ yìí. nǹkan ń ṣe ṣé gbónìkan lè rí tó mu wọ́n mu tó ju gbó lọ ah! èyí tí mo kó sí nìyẹn my god. ohun tí mo rí nìyẹn o lọ́wọ́ kọ́lá ah! èyí tí kọ́lá ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ nìyẹn. lọ́mọ tó níbi tó níran lọ́mọ èèyàn gidi. mo dẹ̀ ti ṣe èyí tí mo lè ṣe mo ti gbàdúrà gbàdúrà lórí ọ̀rọ̀ ẹ̀ mo ti gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ ọ̀sà pàápàá ti ń bá mi fẹ́ra nítorí kọ́lá síbẹ̀síbẹ̀ kọ̀ràn kó sàn lára ọmọ ìyá jẹ́ ṣe ló tọ́ pé. Hmm. ọlọ́run àkókò gbàdúrà yín ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣe lásán gbogbo àdúrà tẹ́ ẹ gbà pátá gbogbo ẹ̀ pátá lẹ máa rí sí i ṣe rí inú mi ti ẹ̀dùn pé ẹ sọ̀rọ̀ àdúrà torí kò sí nǹkan tàdúrà ò lè ṣe. bẹ́ẹ̀ni. so but ní case kọ́lá yìí náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara a gbọ́dọ̀ wà practical bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn a gbọ́dọ̀ lo alternative mayor míì torí pé àwọn kan wà tó jẹ́ pé ètò ẹ̀kọ́ bí wọ́n ṣe máa rí solution sí nǹkan tó ń ṣe Kọ́lá yìí làwọn gangan lọ kọ́ ní school tí wọ́n dẹ̀ mọ̀. they are specialists in drug addiction treatment so irú àwọn bẹ́ẹ̀ yẹn la máa involve bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn táwọn yẹn náà bá ń dá sọ̀rọ̀ Kọ́lá mo nígbàgbọ́ wípé dídùn lọ́sàn wa máa sùn. àmì o torí ọ̀nà ṣọ́ọ̀ṣì yìí náà ni mo mọ̀ ìlànà àdúrà náà ni mo mọ ni èmi fẹsẹ̀ sí òun náà mo dẹ̀ fẹsẹ̀ ilé náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí gbogbo ẹ̀ tó rí bó ṣe rí ẹ́ ọjọ́ kan ti ẹ̀wà tó tẹ̀ jẹ́ pé ó bá mi lọ sí chọ́ọ̀chì pásítọ̀ wa ní ká kí gbogbo wa gbàdúrà a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà à ń fi àdúrà yìí jagun nígbà tá a máa lajú kí mo ṣe rọmọ mi. mi ò rí mọ́ pò chọ́ọ̀chì ni mo ti gbà ọ́ mo ti gbà pé àkọlé tèmi ni ṣùgbọ́n mo mọ̀ wípé ọlọ́run máa bá mi yí kọ́lá padà torí mi ò bá ti yan jẹ. ọlọ́run tiẹ̀ máa yí padà ṣe rí àsìkò tí mi tiẹ̀ fẹ́ bá yín dá sí i mo nígbàgbọ́ pé a máa rí solution sí i. o. Eh, tó bá ti dé ẹni kó wá rí mi ó níbi tí mo fẹ́ mú lọ. ẹ fẹ́ mú lọ bìkan kò ní dá yín lóhùn o kò ní tẹ̀lé yín débi kankan. Eh, mọ̀mí ẹ̀yẹ má wọrí ẹ kàn jíṣẹ́ fún ẹ wá ọ̀rẹ́ jíṣẹ́ fún ẹ fi ètò kù sílẹ̀ fún mi ṣe ń gbọ́n ma. rẹ ti decide lórí discussion ta ní the other time. Eh, mo ti stop mi ò mú mọ́ níwọ̀n ìgbà tẹ́ ti sọ pé tí bá ti stop ẹ eh, ẹ máa support mi pẹ̀lú music career mi mo like music gan ni sir mo lè ṣe anything fún music. are you sure of what you are saying. yes sir. I am very sure, sir. Ah, that's good news for us. I'm ready to support you. You are ready to support me? Yes. Ah, thank you, sir. Kò ní bàjẹ́, sir. Lókè lókè lágbára Ọlọ́run. Àmín. Ibi tọ́lọ́run ṣe dé kò ní dádúró síbẹ̀ lágbára Ọlọ́run. But a kàn ọjọ́ kọ́kọ́ máa débì kan So tá a bá ti then other things might follow. Ah, kò sí wàhálà, sir. Ah, ọjọ́ Joe, ló máa tó bá ti yá fúlàní ó ti yá màálù fúlàní yá màálù màálù yá fúlàní ó ti ti sọ́ọ́ lórí nìyẹn sá o mo like music gan sá. kọ́lá um, ọ̀túnla ń kọ́ Wednesday àti ọlọ́chí please sir. ara ìsìn ló yẹ kí n dá ẹ lóhùn ṣùgbọ́n àjọ máa dé bẹ̀ ṣá. all right sir ẹ ṣe gan sir. èmi náà máa gbé e débẹ̀. ẹ ṣe sá ẹ̀yin gan ti já sí i. have you abused drugs? ọjọ́ àbòkiri ti pẹ́ nílé gbogbo a ti tó bí ọdún mẹ́ta three years. three years? yes. okay. Uh, what kind of drugs? or should I say what kind of uh, substances did you abuse? oríṣiríṣi ni mo máa ń gbé àwọn ètò wa ti wà láàárọ̀ àwọn ní time tá ní ìdẹ gangan la máa mú máa gbé bàǹkù wsk gbé bàbà anything kò sí nǹkan táwọn kì í gbé. so adúrú gbogbo nǹkan tó ń mọ rẹ this is serious. kí ló máa ń trigger ẹ or kí ló máa ń mú ẹ tó fi máa abuse drugs. Uh, firstly àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ kọ́ introduce ẹ̀ sí mi àwọn láti gba àtọ́ ti introduce ẹ̀ mo feel disappointed torí gbogbo nǹkan tó lọ pé wọ́n máa ṣe fún mi ló ń ṣe fún mi rọ máa gbé mi kúrò ní dọ́ọ̀ moment máa wá ẹ̀ dán rẹ́m àgbé mi lọ sí rẹ́m tó yẹ pé inspiration oríṣiríṣi á kàn máa wà composition tó jáwèrè. ṣé o máa ń feel àbò sure. feel sure. Eh, méjèèjì náà ni. Mm. So from what you have said, I can pick two points. And one is uh, tó bá ti mu igbó yìí, it makes you feel high or it gets you high. All right. And the second is it gives you inspiration for your music. Yes, máa fún mi inspiration bí bàbá Fẹlá. Orin yẹn kan máa wá létí, máa wá everywhere so ó fihàn pé marijuana ló ń Baba Babafẹ́lá ní inspiration. kò ṣe pé bóyá mo believe mo mọ̀ ni mo sure thirty mẹ́ta ten hundred mo sure bàjẹ́ kò ṣe èmi nìkan ni mo ń sọ àwọn èèyàn mi you're wrong that's not true with or without Igbo, Fela was a musical genius. It's quite sad that a lot of musical artists feel the need to get high and use Babafela as an excuse to make good music. You can make good music without getting high if you're truly talented. You can create a good music. Uh, Shoraye Lola, we only padawa kabere proper procedure for your treatment. Is this possible? Ah, kò ní choice, àbí? Ṣé òní ráyè bẹ̀rẹ̀ lọ́la ni? Nǹkan tẹ bá ti sọ ni, tẹ bá sọ pé kí n wá máa wá. Are you available? Ṣọ́ra yìí. I sí wèrè nígbà tó sọ pé kí n wá, kò sí wèrè máa wá. He's available. Thank you. Tomorrow then. All right. ẹlẹ́ni private discussion ta Actually, yes. You see, sometimes what you see can be deceiving. nǹkan tó jẹ́ gbà lọ́wọ́ mi. We all have, or should I say, some of us have our habits, dirty habits. We need to keep it in private. Eh, so èmi náà ní láti máa ṣe kó deadly nìyẹn. ọ̀rọ̀ mi ti yé ẹ. wàá ṣeré thirty mẹ́ta ten kan hundred. bàjẹ́ o àlá stupid gan ṣá lẹ́yìn tí mo ti ń gbìyànjú àti change àlá tó lọ dá mi padà sínú rẹ́ẹ̀m mi gangan stop ṣe bẹ́ẹ̀ jọ èmi àti Patricia ṣó lè ṣẹlẹ̀ ṣá stop wọn máa gbé mi lọ sí rẹ́ẹ̀m yẹn mọ́ mi láì gé ẹ Patricia. There are proven methods of treating addiction. Detoxification, cognitive behavioral therapy, 12-step facilitation treatment with medications and so on. But one thing is important, that you are determined in wanting to change, in wanting to get rid of this addiction, and focus on this treatment. Now, my question to you is Are you ready? I am ready. Good. Can you imagine that I was once like you? You once suffered addiction? Of course. I'm pretty sure it was way worse than you did. Really? Yes. Mine started back in America when I finished from the university. Peer pressure, so to say. I tried everything under the sun. Every hard drug you can imagine. I abused it. And because of that, my parents decided to bring me back to Nigeria. Hello, Yanko. I picked up the habit again and continued with my bad friends. See, I don't tell you before, person when naked no dey chook hand inside pocket. Adalo ń jàre, òun ló máa kọ́kọ́ kó What is bá dẹ̀ ti rí wọ́ yẹn tán, òun náà ló máa kọ́kọ́ sá. Bọ́lá ń bẹ̀ wá, bọ́lá ń bẹ̀. Owó yẹ kò máa kó yíwọ́ lónìí ni, ṣó ti yẹ? Ah. Ah, ah, wá, kí ni gbogbo pọ̀nmọ́pọ̀nmọ́? Ọ̀gá làbùkẹ́ tèmi náà. Àbùkẹ́ tiẹ̀ ọláyé dìde. Eh, afọ́jú ẹ̀ ti lọ sinimá ó kú bóyá máa wòran ọdẹ. ẹ bá ṣe ń fà kọ ọláyé ó eh, máa jó bẹ́ẹ̀dì. ètò ìfẹ́ sọ fún ẹ nìyẹn o kò má jọ àwọn ọmọ lè o. ẹ ṣe nǹkan tó tó bẹ́ẹ̀. oh of course ṣé ìwọ ti lo drugs rí tó láǹdẹ̀ sí hospital. <laughs> ọmọ mo fọ́ fún ẹ o o gallant ọmọ tí ah, ah. tí tàn tí o ti strong jù kí ló ṣẹlẹ̀ gangan. Ah, wá wo sori pàtó lè ẹ̀kọ́ máa pè ní ọjà ọjà mú mi. kí ni. ọ̀rẹ́ fẹ́ràn. fi kàn ní sára ẹ̀ bí pé. Oh. Pharmacy ló yẹ kẹ́ máa pè mí. Yé! <laughs> Ọmọ Pato Pharmaceutical Company but bó bá ṣe ń sáré ah máa wẹ̀ yẹn because i dey come for back i wan overtake on top this level. bọ́ bọ́lẹ̀ ah. bẹ́ẹ̀ ẹni tó ń lé tó jẹ́ pé òun gangan ò dúró jọ báwo ló yẹ fẹ́ bá. yé. kò mọ ní no matter how laser dey do press up you no fit get muscle like crocodile. yéé ah màá lọ mọ́tò pínpín i dey come our life you no go gbé bọ́sẹ̀. màbó o èwo ló ṣe mo ṣe tọlọ́hùn èèyàn ni ẹ máa bù mo ṣe tọlọ́hùn ṣé o mọ̀ ni. jàre. mo ṣe tọlọ́hùn. ọjà gangan. ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Hmm. lọ́hùn. Oh. Mm ó wà bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀ èlò wà lélẹ̀ báyìí. ẹ eh, forty k lélẹ̀ báyìí. forty thousand. ẹ eh, forty k. ẹ eh, ó dàbí pé mo jẹ lówó kan tẹ́lẹ̀. ẹ o jẹ eighty five thousand ó sì tó wá fún mi. so forty five mo jẹ tẹ́lẹ̀. ẹ forty five mo jẹ mi ẹ next. ẹ máa gbọ́ gbàgà o. máa gbọ́ lórí. gbàgà o. ọ̀gá ọkọ̀ létí. eighty five àbí. ẹ eighty five. má ṣàṣe jù omi àmujù inú ló múrù ní dárùn rànà máa ṣàṣejù. ọjà máa jẹ mí ọjà máa jẹ mí o. mo ti gbé mọ́lì. thank god. Doctor, that's about what I want to be. But why are you doing this to yourself? Kí ló effect, para yín? You almost died, you know. Ọlọ́run ní pé kí mọ́mí yẹ tẹ gbé yín wá síbí báyìí. Ẹ bá ti kú. Kí lẹ̀ ń rí nínú egbògi olóró àti ìmúkùmù A whole you, a trained psychologist and counselor. You don't need all this. Doctor. Yes, Miss Babs. Please, where's my mom? She's in my office. And I must tell you, she's very, very upset. You know, bí wọn gan. Please, I want to see her. Okay, I will inform her you're awake. Don't worry, I will get back to you. Hope you are fine. Ìwọ̀ntúnwọ̀nsì kilo ń now. Eh, kilo ní kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà kò yẹ ká máa jójú ara wa náà. àbò kí ló ṣe ẹ. ah kí ló ṣe mí ah màá tún gbọ́ tó sọ fún mi ṣá èlò ló jẹ mí ṣé eighty five thousand kì í ṣe owó ni ah ẹ gbà mí kẹ̀. so torí eighty five thousand ló ṣe ń pariwo mọ́ ṣùgbọ́n òkúta ìṣe máa ń rá láàánú lélẹ́yìí no imagine ṣá eighty five thousand naira ló ti torí ẹ̀ pariwo mọ́ ló ṣe ń ràn báyìí. ẹ mo ń rán. wo má bò má bò má bò What do you do like that now wa ṣáwọn ajálejò sí ẹni. àbí. ọjà ilé la máa ń rà lọ́wọ́ ẹ̀ tá a máa sọ. o rẹ́sítàn àárọ̀ ọjà five hundred. lórí eighty five kgs ọmọ kan ṣe é gbé. wà á ti bá alákànnà bẹ̀ lọ́wọ́. àlàyé pàrọ̀rọ̀ nìyẹn jàre àní mo fẹ́ gbowó mi. wo bá bò máa lọ sìn èní sọ̀la wàá rówó ẹ̀. àrówó ẹ̀ máa lọ náà. èní sọ̀la máa rówó ẹ̀ lo mo fẹ́ máa lọ nìyẹn o mi gbọ́dọ̀ má ro yẹn tí màá ti rà láti ọmọ ẹ gbàgbé o mo máa padà wá o. wà á kí ló ń ṣe ẹ àló tí ń pariwo rẹ yìí ṣe mo máa padà wá lọ náà jọ. tí màá ti rà láti mo sọ o. mo máa gé ẹ o. kí ló wí. mo máa gé ẹ kí ló ń ṣe ẹ náà. eyín wo ló fẹ́ lò. máa lọ náà jọ. ọ̀fẹ́ yìí fi gé mi jẹ kan fi wọn mi. wà wà tó bá lọ ṣe wì á lọ ṣe wì àwọn ní gbọ́n bá ti gbé wá lásán poison nìyẹn o kí ló ń sọ tó ń dùn yìí ya torí èkó mo lo max ni mi lo max. wọn gé bọbọ ìjẹun lé wa ló wà wọn gé bọbọ ìjẹun ṣé wèrè ni ẹ ni. ẹyẹ kò má jẹ kí n kàn ṣe. ọmọ kó fọkí jọ ó dẹ̀ yín sọ̀rọ̀ náà ṣe jáwé. ọmọ ìyá lórí àná kóṣì kókó ní kúrò èlò lówó eighty five p. Ah. àbúrò lè lè. fọkà. ó ga ọ ó ga lọ. ọmọ ó dìbò ó dìpọ̀ ẹni tó bá lójú lójú ń tì o. ẹ máa máa bounce back máa worry ẹ máa bounce back because a ti lákọjá gan lé ibà yìí sí ibi tẹ̀ ṣe wà yìí wo bí a máa ta fóònù gbẹ̀yìn ni gbogbo kínní. a lè pè kọ́kọ́ wọn ra gold bọ́ ọjà tó náà máa jẹ́ tí ń pọ̀ jù bóyá kó wá mú gold wálé ọkọ̀ náà jàre ká fi gbọ́ kò sí wàhálà lọ́wọ́ yìí máa rẹ̀ táìlì ràn. Yeah, I almost lost my life, according to my doctor. It almost killed me. You don't have to abuse drugs to be successful. You don't have to use drugs to become a successful musician. You can do this clean and sober. Now, I would like to ask you again are you ready? ọ̀gbẹ́ni ké bàbá kí ló ṣẹlẹ̀ ọkàn ṣe bí àǹkárá lóṣogbo ẹnu jọ́ mẹ́ta yìí ọkàn ṣe bálabàla bíi black and white kí ló ṣẹlẹ̀. I don't understand. ó ti happen now a ah, ah, kì í rí ẹ mọ́ taba tún pè ẹ o o o ní pick call ẹ na that one dey even pay me pass you no go pick her call why you dey do like that now. àlàyé ké bàbá wetin dey happen gangan. May you tell us wetin happen we wan know you no fit ex us like that na sọkọ ma ex wa bẹ́ẹ̀ yẹn ni. kílódé bá báwo ló fẹ́ ṣe tó bá ex wa ṣé ó lè ó lè dáyé ṣe ó lè dáyé ṣe náà. management ò fún wa. Ah, ah. mi ò páàkì sí side mi ò sá fún yín. ò sá fún wa but we no see you we no see your brake light wetin ah. happen gangan gan. ó yẹ náà kí ló ṣẹlẹ̀. ó yẹ. mo busy ni a lot n run through brain mi. oh interesting àwa ni wọ́n fẹ́ máa fọ́ọ̀mù busy fún so n fọ́ọ̀mù àṣọ òun fọ́ọ̀mù busy power ni kéè no be so àmọ́ bí gbogbo everything ṣe bẹ̀rẹ̀ o àmọ́ bó ṣe bẹ̀rẹ̀ o ṣé àwa ló fẹ́ máa wetin no, abeg stop am jare na we be the team now. na we be the manager i no understand so ti blow ni no no oh, no no ah, ah. so ti blow. so ti blow. so eh, eh, ni record bẹ ni. so blow. so sign yẹn ni. tó bá tẹ̀ wá blow so fẹ́ blow kọjá wa eh, ah, your blow is our blow. àwọn olóńgbé ẹ lọ ṣokùn ṣàwà. ọba máa fa àlò fòdò. ah so ti blow ni na wa make we clear am na so ti blow ṣàwà. no no no ṣàkéré ni. you for don dey form business for us. ah guys no no no no no ní sùúrù ní sùúrù anything tó bá fẹ́ sọ tó bá fẹ́ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ straight no be say ah. tó bá tètè fẹ́ bẹ̀ wá gan ma fẹ́nẹ̀ sí bẹ̀rẹ̀. ọlọ́run wàá ṣe fàájì wàá dànsí agan ọlọ́run. let me put this straight to you guys. àgùntàn tó bá sùn láàrin ajá afárake gbọ̀n. ẹni tó bá dẹ̀ fẹ́ ká ṣe òun dà kí sà kò gbọ́dọ̀ máa bá já ṣeré gèlè. Lọ́tọ́dọ̀ lọ́n sáwà la já. Sáwà la já. Abégan. No, I don't understand. Wetin happen? No, no. You know before Wait, wait, wait. Ah. Kí ló ṣẹlẹ̀? Àwọn wèrè. Mọ́mí ẹ̀ bá a dá sọ́rọ̀ tó wà lẹ́jà rẹ̀. Ẹ yìí má jí pé. Ẹ rà jàre mọ́mí. Àbí ẹ wọ wèrè ni. Orí yín burú ni. Èmi ní kí bàbá yín dá sọ̀rọ̀. Ah. Ọ̀rọ̀ wèrè wo ni kí bàbá yín dá sí? Ah. Ẹ jọ̀wọ́, wọ́n gbé yín sálárò ni. Eh, ah, ah. máa ah, ayé ẹ̀ máa bàjẹ́ bó ṣe ní kí sùúrù. bẹ́ẹ̀ ni ọlọ́run ti ṣàánú ọmọ mi gbogbo orí burúkú tẹ ẹ bọ́ sí lára ọlọ́run ti bá mi kó kúrò lára ẹ ó ti dá padà sára yín ẹ̀yin ní kẹ́ẹ̀dì débẹ́ ṣe wáyé kẹ́ máa kó lọ sílé àwọn tó ní o. kò yẹ ibi a kò explain fún wa ní tìmù ẹ̀ láfíríkè bàbá àwa management ẹ̀ tá à ń gbèrò ṣó package kò ní dàfí tẹ́ẹ̀ bá dìde tẹ́ẹ̀ bá dìde àwọn wèrè ló mọ̀ yìí àwọn olórí burúkú èèyàn ló mọ̀ yìí tẹ́ ẹ̀ bá dìde bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ẹni tó bá rí wípé òun fẹ́ kí ìyá òun fojú sunkún kó jókòó síbẹ̀. ẹni tó bá fẹ́ kí mọ́tò pa nǹkan kó lọ òun dúdú kó jókòó kalẹ̀ síbẹ̀. ó dìde ẹni tí ó bá fẹ́ kí inú wa lọ sí ayé òun máa jẹ tí ó bá fẹ́ kí inú ṣe lọ ìbànújẹ́ tí mo rí. ìbátan lórí ọjọ́ pẹ̀lú ibẹ̀ wà kẹsẹ̀kẹsẹ̀ wèrè kúrè pa ẹ̀ṣẹ̀. ẹ ṣáà má tẹ̀lé wọn jẹ́ kó máa kórìí burúkú wọn lọ ọlọ́run ti yọ wàhálà nínú ayé mi ọlọ́run ti yọ bànújẹ́ nínú ayé mi àwọn ọmọ olórí burúkú kọ́ lọ lé àwọn tó ní wọn. láàmì ó ti tó wọn ti kú ọ̀rọ̀ lọ kó tó kó máa lọ jókòó ìwọ náà jókòó ìwọ náà jókòó kájọ jókòó. been in the last three months? Oh, it has not been easy. Temptation pọ̀ gone. Mm. As expected. Sometimes I feel like going back. But if I rántí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi àtàwọn advantages tí mo ní níwájú mi, I get the strength to carry on. Very well. Now, always remember what I said. Anything, any person, any situation that will take you back to the old color, please avoid. Andred. Good. Um, she needs to know. All right. ẹ ṣe mọ́ mi tẹ̀ wá mà. ẹ̀yin lè ṣe jù ẹ̀yin lè kó àdúró tì mí mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba pàápàá ó ń bá mi dúpẹ́ fún yín bàbá ẹ̀ lọ́run pàápàá ó ń dúpẹ́ fún yín torí ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé wa olúwa wa dúró tẹ̀yìn náà ilé àtọ̀nà yóò ní bàjẹ́ ẹ ní dààmú lórí àwọn ọmọ yín bó ti lè wù kí ó pẹ́ kó yá tó ẹ ní mọ sàárì ọ̀hún ẹ ṣé mo dúpẹ́ o mo mọ rírì òrè yín o. ẹ̀yin lẹ ṣojú mà ẹ ṣé gan ni mà ọ̀rọ̀ Kọ́lá ni mo torí ẹ̀ pè yín àti ẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ti gba gbogbo ògo èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ àti ti sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fúnra wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò mo ti jẹ́ kó yé wípé kò mórí ń kọ rárá rárá rárá kò tiẹ̀ ní tálẹ́ǹtì orin rárá rárá orin miss road lọ́rọ̀ ẹ̀ so mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fún mi sọ òun náà ti gbà pé òun ò morin kọ now mo ti sọ fún un pé kó lọ ronú sí irú iṣẹ́ tó bá máa ṣe èmi ṣetán láti ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Ah, ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi ó dẹ̀ ti sọ bísínẹ́sì tó fẹ́ máa ṣe ó ti sọ fún mi. Ah, that's good Uh, irú business wo ló wá rò tó fẹ́ ṣe báyìí. owó mi kì í ṣe boutique kì í máa ta aṣọ ta bàtà ta belt ta necklaces ta ni mo tún lè máa ta ní boutique náà gbogbo nǹkan tó bá ń tà ní boutique. Eh. ok gbogbo costume accessory ṣá ok èló ló wá rò pé o lè ní tó fi lè establish business yẹn. Eh, bó bá ṣe wà lọ́wọ́ yàn sí ni. Okay. Eh, but the most important thing ni pé kéèyàn ní shop sí nice place. So èyí tó wá wà lọ́wọ́ yẹn gbà yẹn èyàn lè fi èròjà sí inú ẹ̀. Okay okay okay mo ń bọ̀. Ẹ fi là tó mo. Ẹ ṣe gan. Ẹ ṣe gan sá. Kí ló ń ṣe ẹ́? Ẹni tí a bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ ṣetán láti ṣe ṣé òun ló yẹ kó máa sọ̀rọ̀ bí ìgbà tó ń pàṣẹ fún ṣé kò yẹ kó dọ̀bálẹ̀ wájú ẹ̀ kó máa kó má bá sọ̀rọ̀ náà. màámi mo pàṣẹ fún wọn ó béèrè ọ̀rọ̀ mi ni mo dẹ̀ dá wọn lọ ṣé kò dá bí mo ṣe sọ irú business tó wù mí ṣe. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ó ti tó ó ti tó. ẹ pẹ̀lẹ́ kú jòkó. ẹ ra o ah. ẹ ṣe jàre bàbá mi. <laughs> ṣé o ní national identity card. yes sir. Ah, ó ní. Ah, Kọ́lá. ajé mi sir. six million ló wà bẹ́ẹ̀ ah, kó bá mi fún mọ́mì ní one million naira nù ẹ̀ kó fi ra nǹkan tó wù wọ́n then five million naira tó kù fi establish business ẹ̀ so tó bá di after six months tí n bá access ẹ̀ màá tún wo obì míì tí mo ti fi lè ẹ̀ bàbá mi six million six million naira ẹ ṣé bàbá mi mo dúpẹ́ ọlọ́run bá mi sọ yín lẹ́sàn-án rí o ojú ò ní tì yín o ẹ ṣe gan-an ẹ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín o ah ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ yín òkú ọ̀run bàbá ẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe. àjọ wà ní mọ́mì tuntun yẹn. wo bébì jẹ́ ọmọ lọ ṣe bébì náà ló wá ṣe shopping fún kò sí nǹkan obìnrin níbẹ̀ tó jẹ́ ọmọ lọ ẹ jẹ́ ọmọ lọ. hello. kí ló ṣẹlẹ̀. ẹ ti sanwó nǹkan tẹ ra. kí la ah, ra. àwọn ará lè sìn náà wọn fẹ́ lọ check kí ló. àrà ah, kọ́kọ́ náà. nǹkan tí mò ń sọ ó yé mi ó yé wọn. kí kí lẹ mean by that i don't understand. ẹ ti sanwó nǹkan tẹ ra. kí la ra. Oh, irú embarrassment wo leléyìí kí láàárọ̀ akọ́kọ́ na òun aṣọ obìnrin la fẹ́ rà do you understand gbọ̀ngbà tá a débi báyìí nǹkan ọkùnrin lẹ ní wọ́n dẹ̀ sọ pé the other shop yín yẹn laṣọ obìnrin wà so ìbẹ̀dẹ̀ là ń lọ nísìn. Um, ẹ súnmọ́ mi. I don't understand. bọ́ọ̀ guy sọ̀rọ̀ náà. ṣẹ́rí ọ̀gá wọn ò ra anything honestly àǹtí ló fẹ́ ra nǹkan yà ní female store fún mi so mo ti ní kọ́ lọ sí female store wa kọ́ lọ check àǹtí nǹkan tí mò ń sọ ó yé mi ò kí ló yé yín this is an embarrassment ah why are you accusing me wrongly ṣé bẹ́ẹ̀ ṣe máa accuse àwọn customers yín wrongly lélẹ̀ as in i don't understand a wá sí ibà ẹ̀kọ́ ìtọ́ra ẹ̀ right a dẹ̀ fẹ́ ra nǹkan kó dé sí nǹkan kan tí mo fẹ́ rà mí báyìí nǹkan obìnrin la fẹ́ wá rà bẹ ọmọ yín dẹ̀ sọ pé ok o female section wà lọ́hùn yẹn pé ká máa lọ àyà bébì mi dẹ̀ sọ pé òun fẹ́ fún ojú lóúnjẹ kóun tiẹ̀ wù nǹkan tí ẹ mi báyìí bóyá òun tiẹ̀ lè ra anything òun lè má accuse mi pé mo mú nǹkan pọ̀ ṣé are you alright baby òun take it easy no no no no no no ṣé wíìgì mi ni mo fẹ́ sanwó ni àbí fún mi ni àbí kí n bọ́ bàtà mi fún yín ni kí n sanwó ni because I don't understand. uncle ṣé mọ ọkùnrin jọ lèmi àti ẹ wo ìyàwó mi dáadáa náà ẹ jọ sójẹni tó lè jí nǹkan mú. I don't know ó sú mi fún wọn ṣé ẹ máa sanwó nǹkan tẹ́ ẹ rà àbí ká embarrass. uncle ṣé mo pé mo lè get yín arrested fún gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí because i don't understand àràǹkó ẹ̀dí ṣe ọbí ẹ mr man ṣé ẹ lè sọ̀rọ̀ fún ọ níbi tẹ̀sí tí wọ́n ti máa ń gbọ́rọ̀ ni. ṣẹ́rí ọ̀gá wọn ra anything honestly àǹtí ló fẹ́ ra nǹkan torí ẹ̀ lọ́ fi jọ wá adẹ̀ nìkan obìnrin bíi so mo ti ní kọ́ lọ sí female section wa ibẹ̀ ló ń lọ tẹ́bí pọ̀ wọn padà wọn ra anything. ó dàbí tẹ̀sí máa ń ṣe nìyẹn ẹ ní ìlú wà bíi yà nǹkan tẹ́ ẹ bá sọ fún wa ni bá mi fún wọn. ṣé yẹn máa sọ owó nǹkan tó yẹn ò bá rà ni mm-hmm. you need money. yà a lè fún yín mm. but next time don't try that. uncle uncle tẹ bá tún ara babe mi tẹ bá báyìí ti ń bẹ wàhálà ni o. ó yé mi ó yé àǹtí. sọ̀nkún ah, ilẹ̀ ti ń gàn mojú mi kí lára. we need to get out from here jẹ́ àmà lọ jẹ́ àmà lọ ah, a ní ìdá tí sọ. irú embarrassment wo lè lè. jẹ́ àmà lọ bébì. iṣẹ́ rẹ́díà àti kò bọ́ síta àbẹ́fẹ́ ká kò bọ́ síta fúnra. babe kí ló dé kí lóore tó ń gbọ́n sóòótọ́ ni o tún làágùn. àǹtí ṣe máa kó bọ́ síta àbí ká kó bọ́ síta fúnra wa. ṣé mò ń lálàá ni. àǹtí ṣe máa kó bọ́ síta fúnra yín àbí kí ben kó bọ́ ta bẹ́ẹ̀ gba àwọn nǹkan tí wọ́n jí lọ́wọ́ kó bọ́ síta. kó bọ́ síta. Lara. rárá gbogbo lára ti bà tèmi jẹ́. ìjọ òní lè dé iṣẹ́. ẹ̀kọ́ tó pọ̀ tó yìí. sósùkù ni. Ah. Sorry. Okay, I'm not. Thank you. Ah. Okay, brother. Uncle Joe. No, no, no, no. Èmi tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ lọ ní pé ṣe ti wá rẹ́dì láti dàbí bẹ̀rẹ̀. Ah. Uncle Ejo torí ọlọ́. Mo fọlọ́ Don't follow me. Má tẹ̀lé mi o. one, two, yeah, three, I can walk. four, five, six, seven. Yeah, if buy a man, Ben, we can patronize one tip. I can walk. Sukami. Ah, ah. Sukan, Kola. Kọ́lá ah, ah. Ó tún ọ̀bọ̀rẹ́ mi. Ó ga o, ojú tó rí ẹgbó gangan ni o so ìwọ náà máa ń ṣọ́ọ̀bù ní àwọn nice boutique buy. náà èmi ni mo ní bíbá ah, mi really understand ṣé mean pé àdúgbò yìí ló ń gbé mi get ẹ dáadáa. èmi ni mo ní bíbá yìí. <laughs> kọ́lá <laughs> má yẹ ká lo ọ̀rọ̀ yorùbá ọ̀ṣọ́mọ̀kì nígbà míì àwọn yorùbá máa ń fẹ́ ń pe ọmọ ẹlòmíì ní ah, ọmọ mi ṣé o bá yàn dúró síbí ni because orúkọ yẹn gan gloryland kò ní nǹkan kan ṣe pẹ̀lú kọ́lá like i didn't get it. èmi ni mo ní gloryland boutique yeah, this is male session and female session wa across the road. are you for real. yes. wow i'm happy for you. thank you seriously happy for you. <laughs> Uh, thank ah, you. ọ̀gá ojú tó rí ẹgbẹ́ o. ojú tó rí ọ̀dọ́ mi. get trouble. A point of correction. okay. Uh, <laughs> your trouble yẹn kún bẹ́ẹ̀ my name is Kola. for real. Kọ́láwọlé. Súnkànmí. <laughs> Oh sorry, um, má bínú, babe wa wa wa wa wa wa wa ah, um jẹ́ kí n introduce ìyàwó mi sí ìyàwó àfẹ́sọ́nà mi rẹ̀ àtinúkẹ́ ẹ̀rọ máa ń ṣe wà pa ọ̀rẹ́ mi rẹ̀ kọ́lá lórúkọ ẹ̀ hmm. a jọ lọ sí school ni a máa ń pè ní k-trop ńgbà yẹn ah. bọ́ ó ní nísìnyí òun ṣe k-trop oh. mọ́. ẹ dẹ́kun tọ́jú ọ̀rẹ́ mi. àwọn ilé ìdá skúlù díẹ̀. sẹ́ẹ̀dẹ̀ eh. tí mọ̀dọ́ wa ni ẹ wà máa patronize wa. in fact mo máa ń drive kọjá all the time tí máa ń rí Glory Land Boutique yẹn máa ń wò pé bíbá wọn ná àwọn nǹkan kan tó dáa because AIT road níbi um, Coca-Cola bus stop ní ọ́fíìsì ìyàwó mi wà oh. eh, so <laughs> òun máa ń gbé most times máa fi wò pé boutique they have something good there tí mi ò tẹ̀ wá mọ̀ pé ẹ̀jẹ̀ mi ló ní. ìyẹn túmọ̀ sí wípé ẹ need láti máa patronize wa. Ah, kò ṣe mi nìkan màá tún sọ fáwọn ọ̀rẹ́ mi pé Gloryland Boutique ní Coca-Cola bus stop AIT road wọ́n gbọ́dọ̀ máa ná bẹ́ẹ̀. <laughs> nǹkan ọ̀rẹ́ mi wo a fẹ́ shop gangan ni. a need láti lọ sí female section oh. yẹn. ìwọ náà tún ti mọ female section ìtọ́wà lacrosse yẹn mm. ìwọ ló mọ̀ ó yá I want this this eh? this. Um, okay um jẹ́ kí wọ́n kó lè bí márùn wa you understand ṣe rántí pé bíi ten náà kó wa and ó dẹ̀ ti kọ ẹyọ consent so that means unlike láìkí ẹni. ọtúbà kọlá kọlá ìmọ̀ fún yàrá tó tó ìlò ìgbà tó ń ṣàlàyé fún mi kò yé mi dáadáa. No, no, no. <laughs> Gbàgbé kí àwọn fún wọn. This is impressive. Thank you sir. Ah, no, no, no, no. Thank you sir. Ẹ máa bọ̀ sá. Ẹ máa bọ̀ sá imagine. Mm. welcome sir. Oga, o. <laughs> to start with kí ni káwọ́ fàyí sá ah. bá mi bá wọn get drink to tutù wa. àní ah, sọ ló fẹ́ yìí chief executive officer tuntun. ẹ ṣe gan sá màá tún wá lo àǹfààní ńlá tí fi dúpẹ́ lọ́wọ́ yín sí i thanks so much, sir. <laughs> I really appreciate you, sir. Ah, ọpẹ́ yìí you. ń pọ̀ you. <laughs> Show eh, ó ti ń pọ̀ jù. <laughs> Ah, ṣé o mọ̀ eh. Yes. Ah, no, èmi náà ti máa dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin lè ṣe nǹkan fún mi. O rò bẹ́ẹ̀ ni ọgbọ́n ọmọdé ló rò, mo sọ fún ẹ, o gbọ́ sí mi lẹ́nu. Ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ. Yes. Mo ti yé mi, ẹ ṣe kan sá. Àìmọye àwọn tá a ti tọ́ sọ́nà tí wọ́n mm. That even reminds me. I once helped a guy. Hello, báwo ni? Ah. Oh, kí ni mo porúkọ ẹ̀yẹn náà? Ọlá ni sà. Ah, mo ti gbàgbé. Ṣé o ṣì wá ń bí? Bẹ́ẹ̀ni, ẹ̀yin lẹ́ni kí n wá ní àárọ̀. Hmm. Àǹtí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi. Ah, okay. fọkànbalẹ̀ èmi náà ti pè wọ́n ọ̀tọ̀ tiẹ̀ wá ní nǹkan tí mo tiẹ̀ tó wá sáré pè ẹ̀ fún láàárọ̀ yìí space kan tá a sọ̀rọ̀ ń pa ẹ̀ vacancy yẹn ṣó sì wà available. ó ó ó wàláì mo ti gbàgbé kò wá sí àyè kankan mọ́ ní ní ọ́fíìsì yẹn kò sí ibi kankan tó tún tó tún wà available. ah ah ok kí ni space yẹn mm, cleaner cleaner cleaner mm, ok ok uh, màá get back sẹ màá back sẹ so yeah. Eh, gbogbo ẹ ti set ó ti set má worry One á bá ẹ she ó Whatever. gan ó dàbọ̀ yes sir kí ni qualification ẹ. actually sir school start ni mo ní so kò ságbára fáwọn parents mi láti further education mi then ni mo ṣe stop sir ìgbà tí mo dẹ̀ stop yẹn mo mo rí àwọn hustling kan tí mo lè máa fi ṣe ọmọkùnrin so uh, mo ń tẹ̀lé àwọn bricklayers then láti lọ sí site máa bá wọn gbé concrete eh, lift blocks and all that so ìgbà tí mo dẹ̀ ṣe yẹn fọ ìwà tó yẹ pé mo kàn decide pé ẹ jẹ́ pé kí kú kọ so mo mo dẹ̀ try láti kọ sa so ìgbà tí mo wá lọ kọ iṣẹ́ yẹn gangan yẹn sa ìyẹn ló wá worst jù sa ó worst gan because nǹkan tí mo expect kọ ni mo bá ọmọọṣẹ́ gbà yẹn five hundred one thousand ló ń padà fún wa kò ń ṣe torí yẹn ni mo ṣe wá fi iṣẹ́ yẹn sílẹ̀ sa ìgbà tí incident kan wá ṣẹlẹ̀ ní site ó lágbára díẹ̀ sa ẹsẹ̀ mi right yìí wà affected eh, ọ̀gá wà lókè wọ́n ṣe kìnìún àwọn lé ẹ̀ma àwọn linted yẹn sà so mo wá ń try láti lift concrete eh, eh, cement fún wọn èmi ò mọ̀ pé wọn ò tí débẹ̀ bí kíní yẹn ṣe yẹ báyìí ó yẹ bá mi lẹ́sẹ̀ àwọn náà ṣubú kan tó jẹ́ kí n wá lọ change mind mi nìyẹn pé bóyá iṣẹ́ yẹn ò kí ń ṣọ̀nà mi sà so mo ṣe lọ kọ́ bábìn yẹn sà bọ̀ bábìn yẹn mo ti ṣe yẹn dáadáa mo dẹ̀ ti gba certificate ó kí n kan establish ara mi ni sà. okay so nǹkan tó ń sọ fún mi nísìnyí ni pé o ti kọ́ṣẹ́ barbing o dẹ̀ ní certificate ẹ lọ́wọ́. yes sir ah mo mọ̀ dáadáa ní sá o. tẹ bá ríbi tí mo bá ti ń ṣerun fún yàn ẹ máa like mi gan sa because mo mọ̀ dáadáa sa. Mm. bẹ́ẹ̀ ni sa eh, mi ò kò tí wá sí mi ní opportunity láti establish ara mi ni. so nǹkan tó ń try láti sọ ni pé tó bá ní opportunity ń láti establish modern barbing salon ti gbogbo everything tó máa wà attractive sí customer tó máa standard tó bá rí opportunity yẹn o máa ṣe. ah dáadáa ni sà ẹ sà mo máa ṣe dáadáa ṣe rí problem tí mo ní náà nìyẹn tí bá ti lè establish ẹ mọ̀ pé these days àwọn barbing salon tí wọ́n fẹ́ establish nsìn shop wà ń bẹ̀ tí wọ́n máa consider pé bo ni mo fẹ́ gba shop sí marketable area and, and, and the other thing is tó bá máa dé shop yẹn kó jẹ́ shop tí wọ́n máa dé tó máa feel comfortable kò kàn ní jẹ́ pé yẹn kàn gbé igi kan síbi kan kọ́gi kan mọ́ kó ìyẹn náà ló ń ṣe mí sá tí n bá ah máa ṣe dáadáa sá. Hmm. okay. Um, tó bá di between four to four thirty pè mí so màá sọ bí tí n bá wà fún ẹ wà wá bá mi ah. so tó bá ń bọ̀ bá mi mú quotation fún standard barbing salon bá mi mú dání okay sir màá make sure pé mo make provision fún owó tó máa ṣe yẹn fún ẹ. ah dadi ah chief ah ẹ ṣègùn sir ah god bless you sir mo appreciate eh. ah, ẹ ṣègùn mo dúpẹ́ lọ́wọ́ yín. má dúpẹ́ lọ́wọ́ mi dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ dúpẹ́ wípé o decide láti kọ́ṣẹ́ kó o dẹ̀ ní certificate ẹ̀ dání àìmọye àwọn ẹgbẹ́ ẹ̀ nígboro tí wọn ò fẹ́ kàn ṣe you understand and èyí tí mo dẹ̀ ń ṣe yìí ìwọ kọ́ ni mò ń ṣe fún ọ mò ń ṣe torí ẹ̀gbọ́n ẹ̀ because she is my lawyer staff ó sìn mí ó dẹ̀ ṣe dáadáa so ó ní good reputation lọ́dọ̀ mi mo dẹ̀ rò ó pé ìwọ náà máa wà responsible. definitely sir. Uh, so. Sure, sir so just ṣe nǹkan tí mo ní kó ṣe then tó bá ṣe barbing salon yẹn tán ìyẹn ò stop education ẹ o education is the key to all success so o lè decide tó bá ti kówó jọ láti lọ any school tó bá wù ẹ́ kó further in fact kó ló fẹ́ ní phd tó bá ti ráyè ẹ̀ tó dẹ̀ ti lówó ẹ̀ dání wàá lọ bí tó dáa láti kà ní so that's about that ah bébí ṣe máa ń ṣe tèmi nìyẹn thank you god bless you sir ìṣègùn máa appreciate it pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe jẹ́jẹ́ o olúwa pẹ̀lú yín sir ìṣègùn o ṣe gan ni take care. ìlú owó wa ń sìn. àárọ̀ lọ ja àwọn ìyá mi ó yìn lọ ó yìn lọ wà láwọn dẹ̀. oya oya oya oya. ok wàhálà ó yẹ ṣèwé ẹ ṣèwé ó yà ẹ ṣèwé ah. àárọ̀ lọ ja oya oya oya. ìdán ńlá pọ̀pọ̀ money. white money everywhere you go sẹ́ ọmọ ọwọ́ ẹ̀ pa ẹ̀ pariwo náà ẹ̀ pa balẹ̀ ló ṣẹlẹ̀. ọmọ ọba everywhere you go náà ni fẹsẹ̀ múlẹ̀. máa pọ̀ ẹ̀ pa another day another monday. ẹ ṣe wí. máa jẹ pa. èwo láriwo. Ah, ah. a pariwo ọmọ ìyá mi àárọ̀ lọ. ọ̀yà ọ̀yà tayo. game la n play o. pọ̀pọ̀ money. hold on. ọ̀pọ̀ fún abalẹ̀ náà. hold on. hold on. ọ̀yà mú méjì mú méjì mú méjì. pọ̀pọ̀ money. speak to. ó jẹ́ mẹ́rin ọ̀yà ọ̀yà ọ̀yà last card. ó jẹ́ mẹ́rin. check out. money money ni sẹ́ white money. máa jẹ pa. àwa bú ẹ sí o. máa jẹ pa. máa jẹ pa. èwo ni wèrè gan èwo láriwo ló búkú bá. àpariwo game na play. wa white èlò láti nílẹ̀ sìn. má fọmọ ìyá mi ẹ pè é o sì yóò gara díẹ̀. èmi ò ta mọ́ o mi ò ta mọ́ mi ò ta mọ́ mi ò play mọ́ ọgbẹ́ ọgbẹ́ ṣòun wáìnì mi o wá ní o já lówó yẹn lọ́mọ wá sọ fún mi pé o ta kí ni. lóṣù tí ló lè ta àwọn ìjà lọ́mọ wá sọ fún mi pé o lè. ọ̀gbẹ́ni mo ti ṣe tán náà kí ni náà. ẹ wo bk white tí lusa ò bá ti sọ pé òun ò play mọ́ a lè sọ pé a play mọ́ o tó o ṣì ń play lọ wọ́n wá play on play on. ẹ ẹ dà o jáde owó yẹn lọ sí ọjà mò ṣàánú ẹ ní láìkẹ́ o mò ń ṣàánú ẹ ní ṣàánú ta a bá play fifty máa jẹ pa ẹ ló mi pariwo o pè àtọ̀ta ló ń tayò. má fọwọ́ ẹ̀ kàn mí kówó ńlẹ̀ kó gbogbo ah, ẹ wá má kanra mọ́ èmi o má kanra mọ́ èmi o ẹ ní ìdìbò kan. bàbá kówó lẹ ẹ tún rí ẹ ṣe. ọya chef chef chef mi. jẹ́ fogun fẹ́nu ni ẹ wá jẹ. one hour boys one hour run. ó pe àtọ̀tà ń tayò. inú ẹ dùn sí máa kéèsì. àkóyí market àkóyí great ẹja lọ. ọ̀pọ̀ mọ́ọ̀nì. ọlọ́run everywhere you go. o ló máa lọ lé. one hour boys one hour run. ẹ ẹ jẹ́ pa. gbogbo jẹ́ wákàtà mo ti kà ojú ẹ̀ máa bó sísè orí pápá la wà yìí orí pápá la wà yìí oya let's continue. ìdí yóò ṣojú níjọra àwọn ẹ̀sìn náà. àpá máa ń nì. take three take three last card. check out. money ni sẹ right money one. máa pẹ́. everybody everybody. máa jẹ́ pa ìrọ̀wọ̀ ló máa lọ lẹ́sẹ̀. spider bàbá mi spider bàbá mi spider bàbá mi. èrò láti jẹ ńlẹ̀ bàbá mi fọ́ta tí mo kà lẹ́ẹ̀kan mi ìmọye tó wà lọ́wọ́ onílé báyìí. onílé. white. hundred. èyí láti kí bó ṣe wà yìí nǹkan tí mò ń wò ń bí iye tí ń lọ bí three naira bọ̀ máa fọ̀ pàtí náà sí yẹn o máa sí. ẹ̀rọ tún ṣe kọ́ dáadáa o ti yé yín. Eh. ó yá. àbàkí ló fẹ́ filẹ̀ wa. pàtí náà sí ti sẹ̀. ọlọ́run ó ń tọ́ ni o pati nineteen ẹ ti sọ. bàbá mi panda lele. panda ni kini o mọ ètò ìlànà tó máa. panda lele bàbá mi. mi ò fẹ́ àgọ́jà rẹ wo mi ò àgọ́bí ti báwo àgọ́bí ti báwo kó wọ́n lẹ̀ ṣé kò tó wọ́n lẹ̀ ni ẹrù ti tán movement. Eh, eh, everywhere you go fẹsẹ̀ múlẹ̀ sí ẹ̀ lè mọ́ ní. Eh, owó ni mo fẹ́ wo èlò ló wà lẹ̀ kó owó wá ọmọ jẹ́ ká máa lọ jẹ́ ká máa celebrate lọ́n ti wá jẹ́ ká máa celebrate lọ́n ti wá ọmọ ọjà. ìyá yẹn tún máa padà wá ń jẹun rẹ akọlẹ burúkú ní gbogbo yín ti já wuli. ẹ̀gbọ́n mi. ẹ tún afa. kí lẹ ń ṣe ń bí. mi ṣe. ah láti mi ti ń wá yín látàárọ̀. ẹ eh, àdúgbò náà ni mo wà mí lọ́ọ̀bì kankan. kí ló wá ń ṣe bíbá. mo wá ṣeré ni. Ah, ẹ̀gbọ́n mi ẹ máa ń gbọ̀n. mi ò gbọ́. ẹ má sọ fún mi pé owó tẹ fẹ́ fi gba ṣọ́ọ̀bù lẹ́wà fi ta tẹ́tẹ́ ń bí. Ah, ẹ̀gbọ́n mi. àdàsẹ́ ah, mo ṣe máa fowó ṣọ́ọ̀bù ta tẹ́tẹ́. ẹ̀gbọ́n mi ẹ máa ń làágùn wà láìtàláì àǹtí mi máa gbọ́ sílé yìí o màá sọ fún àǹtí mi ti bá délé lé ni màá sọ fún wọn o fi owó tí mo fún ẹ o fi ta tẹ́tẹ́ eh? in a space of a week o squander one point two million just like that. wọ́n ròyìn ẹ fún mi ẹgbẹ́ ẹ ṣàlàyé everything fún mi wọ́n ní bó ṣe ń kúrò ní boutique kan ló ń bọ́ sí mi. ṣáwọn àkísà tó fowó yẹn rà rí àwọn àkísà tó ṣe so tó bá yẹ pé bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn màá rí owó yẹn kó jọ màá dẹ̀ kólé ẹ lọ́wọ́ ṣe bí mo ṣe ń ṣe nìyẹn màá fẹ́ túlé ayé ẹ̀ ṣe opportunity comes but once. o dẹ̀ ti rí tiẹ̀ o ti fi ta tẹ́tẹ́ nìyẹn. má bẹ̀ mi o má bẹ̀ mi? èmi ò ń ṣe pásítọ̀ mi ìdẹ̀ka bíbélì tèmi débẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni wípé mi ìfẹ́ kófì rí ẹ̀ wo compound yìí dáadáa wo compound yìí dáadáa ṣé o mọ̀ ipò ń gbóhùn ajá ajá wà lẹ́yìn àbí good news for you mo tún ní kìnìún in fact tiger tó wà pẹ̀lú ẹ̀ ń bẹ̀ mi ò fẹ́ rí ẹ ní compound yìí mọ́. Get out of my sight! Ah, ah, imagine. Ìgbà kò ń ni Get out! Èṣù ni. No, èṣù kọ́. Angel Gabriel ni. No, no, no, no, fool kan ni. Má worry no no no kò tí ẹ ti tó yẹn kó ṣáà bọ tó bá padà débí màá pè yín ẹrú ẹ wàá ṣeré wàá ṣeré kò sí wàhálà wàá ṣeré ẹ no no. lágbára o yes yes. bọ̀ èmi wá ń fàsìkò yìí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ò ṣe bẹ́ẹ̀ I am proud of you. thank you sir thank you sir thank you sir mo dẹ̀ tún fi ń dá yín lójú pé mi ò ní ever disappoint yín nígbà kan èmi náà tún wá ń sọ fún ẹ wípé tó o bá ti disappoint mi máa tún ṣe jù báyìí lọ. <laughs> ẹ thank you sir. kò sí wàhálà ọlọ́run á gbà fún gbogbo wa ẹ má wọrí èmi náà á pè ẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí n attend sálejò tí mo ní all right all right yeah. eh, eh mo ń gbọ́ ẹ. mo ní mo fẹ́ ṣiṣẹ́ mi báyìí. mi gbọ́. mo fẹ́ ṣiṣẹ́ mi báyìí sẹ́ẹ̀ mo fẹ́ máa bá yín tajà mi báyìí mo ń wáṣẹ́ ni. so o fẹ́ ṣiṣẹ́ mi báyìí ló wá dress báyìí gẹ̀ẹ́sì mi ò mí nà mo lè ta anything mi báyìí mo lè ta aṣọ mo lè ta shirt mo lè ta àwọn káàpù gbogbo àwọn bàtà yìí boxers anything tó wà mí báyìí kò sí nǹkan tí mo lè ta bẹ́ẹ̀ tí bá tún wá wà bẹ́ẹ̀ tẹ́ mi lọ màá tún sọ fáwọn tèmi wọ́n máa tún gbórí wọlé síbí báyìí wọ́n á tún bá yín rajà pa ah, ọmọ gbòòrò lèmi ẹ̀yin ẹ̀kọ́ promise mi pé commission mi máa high ah tí bá wọnú garage lọ wọ́n mọ̀ pé ṣàìnà tún ti dé mo máa kó anybody wọ bí báyìí ṣẹ́rí a máa pawó bí wèrè a máa tẹ́ anything tó wà mí báyìí àwọn máa ra gbogbo everything pa a máa tún sáré lọ sọ́jà máa tún kọjá mi wọlé ó ti yé yín ẹ máa fọ́ náà wọ́n mọ̀ mi ládùúgbò mi. so my brother owó aṣẹ́wá ló wá múra báyìí. ṣé bí mo ṣe múra yìí ò dáa ni. èrè orí igi àṣekú ọmọ ẹdún anyway lákọ̀ọ́kọ́ mi ò níṣẹ́ fún ẹ́ bíbá ah, because <laughs> ìgbà tí wọ́n náà wọlé oró ọmọ tó ń bá mi ṣiṣẹ́ ah. kò dẹ́ ṣe pé ó ṣẹ̀ mí tí màá fi máa ní kó máa lọ kí wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì mo nímọ̀ràn fún ẹ tó bá mọ̀ pé òun wáṣẹ́ lóòótọ́ hmm, má múra báyìí lọ síbi tó bá ti fẹ́ lọ gbàṣẹ́. Ah. èèyàn ò lè rí ẹ báyìí kọ fún ẹ níṣẹ́ ẹ eh. níbo yìí tó ń sọ̀rọ̀ bí ọmọ tí òun sunlé bí ọmọ ọ̀tá yẹn o ní láti stop ẹ àlàyé iṣẹ́ mọ̀ ọmọ ni so ẹ níṣẹ́ fún mi lẹ́kọ̀ọ́ ń waste time látàárọ̀ ẹ lè lọ́ọ́ ń preach fún mi ẹ ń wàásù ṣé tí bàbá ẹ gbọ́ wàásù mo mọ̀ ọ̀nà chọ́ọ̀chì ni ẹ má máa ṣe báyẹn o àlàyé ó jẹ́ ìyẹn má máa ṣe báyẹn má yẹ kí n ṣáwọn boys wọlé fún yín o àlàyé ẹ má ṣe báyẹn o. Uh... You've done so well for yourself. Keep it up. Uh, ìwọ náà ti di reference point tá a máa máa lò fáwọn èèyàn nìyẹn tàbá rọmọ tó ń ṣèrànù a fi ń ṣe reference point. Ẹ ṣe gọ́sà mo really dúpẹ́ ẹ̀yin ni áńgẹ́lì tọ́lọ́ ń lò fún mi. Thanks so much sir. Kàṣà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí mi bá ṣetán láti ṣe, Ọlọ́run á tún gbẹ́lòmíì Ọlọ́run kọ́ lòmí náà ni ṣé o rántí pé gbà tí mo fẹ́ assist ẹ̀ ń gbà yẹn mo sọ fún ẹ wípé five million naira tí mo fẹ́ fún ẹ yẹn tó bá manage dáadáa tí n bá rí màá tún wo nǹkan míì tí mo lè ṣe fún ẹ now my personal decision ni pé màá tún fún ẹ ní additional five million naira sí. additional five million naira. yes. ẹ ṣe gbé sá. you have to enlarge your post. ọlọ́run bá mi máa wà pẹ̀lú yìí. àmín. Um, àwọn ọ̀rẹ́ ìgbà yẹn ṣó tiẹ̀ ṣe máa ń gbòòrò wọn. Ah, uh, long story lọ̀rọ̀ tẹ mẹ́nu lé o. Ah, eh, yes nǹkan tí mò gbọ́n pa wọn ò dáa rárá mo gbọ́ pé méjì nínú wọn ti ya wèrè ẹyọ kan ti kú hmm. ìkẹrin wà ní rehabilitation center látàrí ìmúkúrò tí wọ́n ah, mú. Ah, má ṣe o má ṣe o abiyamọ kú ọ̀rọ̀ mọ ṣorí nǹkan tá à ń sọ nìyẹn ká ní ìwọ náà kọ tí ikú sí áńgẹ́lì ẹ̀ tó bá ẹ sọ̀rọ̀ bóyá irú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn bóyá irú ẹ̀ náà ní ìbáṣẹlẹ̀ sí wọn náà. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà ń sìn ni wípé ènìyàn lọ́lọ́run ènìyàn ẹ̀yin gangan ni áńgẹ́lì tọ́lọ́run rán sí mi ah, tí mo dẹ̀ fi ń dá yín lójú pé I say no to drugs. yeah that's just it say no to it. aṣàṣejù òǹgbọ́n náà máa ń ṣàṣejù omi àmujù inú ló múrun ní dánú rànà má ṣàṣe jù. Oh, ọjà má jẹ mí eh, ọjà má jẹ mí o. ó ti gbé mọ́lì ó ti gbé loud ó ti gbé choco ó ti fa tramadol ó ti yóyóyó ọjà á ti jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ló ń gbogbo à ń fagbó àní kó má gbọ́jà lágbàjò nù ọ́ ohun àṣejù ẹ̀tẹ́ ló mú.